有志向，向向向。 òkòlòbó ń jẹ́ òkòlòkó ń jẹ́ àwa ìtọ́ra wa à ń pokó ní kinní a sì ń pòbò lójú ara fún ẹ̀yin tí ẹ ò mọ̀ ẹ ṣáà rántí anthem wa tá a fi bẹ̀rẹ̀ ètò yìí ẹ fún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tóró ti pẹ́ tá ti play kinní yẹn díẹ̀ so fún ẹ̀yin tí ìgbàgbé ti ń ṣe díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká play anthem yẹn. Mm. Ẹ jẹ́ ká play ẹ̀. ìyẹn fún ẹ̀yin tẹ́ ẹ mọ̀ tẹ́ ti gbàgbé àbẹ́yìn tẹ́ ẹ ṣe ń join wa ẹ jẹ́ a play Genesis orin ìpìlẹ̀ yìí orin tó yẹ pé evergreen orin. Mm. Alọ́ mi, alọ́. kí la fi túkọ̀ ìjẹ́ kí ló ń gúnyán kí ló ń bẹ lábẹ́ abọ́ kí ló ń bẹ lábẹ́ akọ kí ló mú wa kókò lójú ara kí ló mú wa kókó ní kìíní ẹ̀tàn ní kí ló mú wa kókò lójú ara kí ló mú wa kókó ní kìíní ẹ̀tàn ní alábòsí kókò lójú ara ẹ ò lóde òbòlòbò ń jẹ́ kó lórúkọ méjì amóye kò lọ́wọ́ lọ́mọ àjíkí àrídàtọwọ́lẹ̀ amúniṣìwí amúnirẹ̀ ẹ̀rí láì jẹ́ tẹ́tẹ́ bókó bá yọ̀ọ̀dà tó ń forí jánu òkò nígbà dànà wọ òkò wọn ò nífẹ̀ẹ́ lomi ṣe mí ògbólógbò ń jẹ́ ògbólógbò ń jẹ́ ìdẹ̀ra kan kí ló mú wa kókò lójú ara kí ló mú wa kókó ní kìíní kí ló mú wa kókò lójú ara kí ló mú wa kókó ní kìíní. olúwa lùlù lálá orí gbọgbọrọ ó dàbí ọparun bàbá alákẹ̀tẹ̀ lórí tó ń dán àfàìmùkọ ó gbẹ́kúnlé mú àfàìdáná ó ríran òru alálùbọ́sà rògbòdo lábẹ́ pẹ̀lú kóró méjì tó ń mú ọlọ́run máyọ̀ kó lọ́rọ̀ ààbò olólùfí fàbẹ́ mọ́ ṣílá amóríyá amárayá gágá ó kọ́ kìí ṣe kíní okòlókó ń jẹ́ okòlókó ń jẹ́ ìtura ní fún àbò. jẹ́jẹ́ a máa tó ní bí ẹni ńlá kí a fi gbàgà gbàgà gbàgà gbàgà. ẹ̀yin boys ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. ẹ bá ń gbọ́n bò yí gbẹ́ o. ṣọ́ra yín o. in the town where I was born. anyway akọ́dá ayé o ìbàrẹ̀ ni mo ṣe àṣẹ̀dá o kó àṣẹ̀dá o kó àṣẹ̀dá òbò àṣẹ̀dá ẹpọ̀n àṣẹ̀dá ọmú àṣẹ̀dá ifọ̀ idán ọba tó fọmú méjì sáyà obìnrin o ìbàrẹ̀ ni mo ṣe ọba tó fẹ́ pọn ṣàbò lórí oko ọba tó fi dán ṣàbò lórí òbò ìbàrẹ ni mo ṣe ìbàrẹ ni mo ṣe o ìbàrẹ ni mo ṣe ìbàrẹ ni mo ṣe o ọba tó fògbò beautify obìnrin ìbàrẹ ni mo ṣe ọba tó fọkọ beautify ọkùnrin o ìbàrẹ ni mo ṣe ìbàrà ni mo ṣe ìbàrà ni mo ṣe ó ṣà òkè ìbàrà ni mo ṣe ìbàrà ni mo ṣe ó ṣà òkè ìbàrà ni mo ṣe ó ìbàrà ni mo ṣe ó ṣà òkè ẹjọ́ ojú mi ṣe ẹ kúrò lẹ kúrò lẹ kú déédéé wòye káàbọ̀ sórí abala ètò yìí ṣé dáadáa ni mo bá yín ẹ kú weekend ṣé ó ń lọ yánmiyàn ẹ jẹ́ kí n lọ straight sórí ètò ní àárọ̀ yìí mo ti ṣe ètò yẹn díẹ̀ ráńpẹ́ ní ètò tí mo ṣe lórí um, àwọn ìyàwó ilé tó ń dó bachelor ẹ̀yàn kọ́kọ́ ò tí ì bá mi sọ mi ì tí ì rẹni tó ṣe bọ̀ mo mọ̀ pé tí bá ju tọ́pìkì yẹn síta a máa rẹni tó ṣe ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan kan kó plain sí ẹ̀yin obìnrin àtọkùnrin lórí ìkànnì yìí èmi Yínká ò ní condemn anybody you must have a reason for doing whatever you are doing ọkùnrin nìkan ni ò kí ní reason láti bọ́ síta lọ́dọ́bò míì torí pé kò sí bí obìnrin ṣe lè da tó nínú ilé tí ọkùnrin bá fẹ́ kí okó òun kó last tí ò bá fẹ́ kí okó òun kó kú mọ́ òun lágbárí ó yẹ kó sì máa ṣá òbò jẹ níta lẹ́ǹkankan bẹ obìnrin lóòótọ́ okó inú ilé náà máa ń sú obìnrin àmọ́ àwọn obìnrin ní a lot of things tó máa fi ń cover ọ̀jì yẹn number one ni ọ̀rọ̀ ọmọ Number two tí ìwọ ọkùnrin bá da sí ìyàwó ẹ̀ tó ń tọ́jú ìyàwó ẹ̀ déédéé tó jẹ́ jẹ́ pé nígbà tí ọ̀jì yẹn bá dé láti wá oko orí oko gidi tó o lè fi tó o lè fi dó wọn lára oko gidi tó o lè fi dó wọn òun náà ni wípé kó o lọ gbagbára kún agbára láti wá òbò tó máa máa rìn ní ìwò oko ẹ̀ ìyẹn gbọ́ tìta ó obìnrin tó bá sọ wípé obìnrin bá dèdè lọ dókòǹta ó máa ń ní reason lóòótọ́ tí okó bá sú obìnrin nínú ilé tí wo ò bá tún wá fi ìyà okó jẹ tí o dẹ̀ tún ṣètọ́jú ẹ̀ tó ò ní lára tó ò jẹ́ kórí ẹ̀ rí rédèrèdè wọ́n á máa wò ni mí náà mi gbúdọ̀ ṣeṣekúṣe wọ́n á fẹ́ kí para wọn bọ̀ tí wọn ọkùnrin bá ti fi àláwàǹsì ẹ̀ sílẹ̀ tóbìnrin bá dẹ̀ wá sọ fún mi tí mo dẹ̀ rí pé wọ́n lo fi àláwàǹsì ẹ̀ sílẹ̀ èmi Yínká ò ní condemn irú obìnrin bẹ́ẹ̀ ìwọ ló gbóúnjẹ alẹ́ ẹ̀fọ́ ló gbòjẹ́ torí mo ṣe sọ fún yín pé i'm a realist mi o ní tọ̀yìn mi lè ti o òbò bá yín obìnrin obìnrin tó ti dó okó tó kó ti du òbò ẹ̀ dáadáa tó ti fi bímọ tó wá di pé wa bímọ tán tó dẹ̀ mọ̀ pé wọ́n ló bímọ fún tó do dáadáa tó wá sọ tó lọ wá ọ̀nà tó máa fi do obìnrin dáadáa tóbìnrin dẹ̀ wà nínú ilé tó ń rí bachelor tí okó ẹ̀ ń dìde nínú boxers dáadáa á dó bachelor yẹn onímọ̀ye sọ pé lẹ́yìn ẹni tí mo fẹ́ pè wọlé yìí ẹni to bá tún nírú experience tu tu pè again kó o ṣe ẹ̀ pẹ̀lú wa kí àwọn ọkùnrin lè mọ àwọn damages tí wọ́n ń cause tí àwọn bá pa ìyàwó wọn tì tí wọn ò bá do kò sí bó bá ṣe pa ìyàwó tì tó bá do ìyàwó tó pa tì tó nítorí pé òbu ẹ̀ kò wà sensitive fún okó ẹ̀ mọ́ òbu ẹ̀ máa wà sensitive sí okó mi níbòmíì ẹ jẹ́ kí n pe èèyàn kan wọlé mi kọ́kọ́ fẹ́ play voice note yẹn náà kí n tó pè wọ́n wọlé ẹ jẹ́ kí kọ́kọ́ pè wọ́n wọlé náà kí wọ́n bá wa sọ torí ètò níyì kò ní pẹ́ rárá gẹ́gẹ́ bí mo ṣe sọ pé mò ń lọ síbì kan gẹ́gẹ́ bí mo ṣe ní mò ń lọ síbì kan so mi ìfẹ́ kétò ìní ìpẹ́ tá bá rí àwọn èmi máa fọwọ́ sí kinní yìí o ẹni tó ti share experience ẹ pẹ̀lú wa ó máa gba nǹkan lọ́wọ́ mi torí kò easy láti wá share experience ẹ ó take guts láti wá tó ó gba nǹkan lọ́wọ́ mi hello hello sister. hello ẹ kúrò lẹ́ mọ́ o. ẹ jẹ́ kí kọ́kọ́ béèrè mi ìfẹ́ mọ ibi tẹ́ ti ń pè o bọ̀ mo kọ́ fẹ́ béèrè láti pé ọmọ ọdún mélòó ni yín gan. forty five mo ṣẹ̀fẹ̀ pé forty five ní báyìí. ok ọmọ mélòó lẹ ti ní. ọmọ méjì mo ti bí fọ́kọ mi. okay mo wá fẹ́ bèrè lọ́wọ́ yín wípé ǹjẹ́ kí n tó kẹ send voice note sí mi tí mo kà lẹ́nìí tí mo fi pè yín ǹjẹ́ tí mo ti bá yín sọ̀rọ̀ yìí rí rárá àbí bo lẹ ti rí tọ́pìkì yẹn. no ẹ bá mi sọ anything o ẹ bá mi sọ anything. níbo lẹ ti rí tọ́pìkì yẹn tẹ̀sùn wá kọ sí mi. ṣé wàá sọ tọ́pìkì yẹn ni mo ń follow yín mo wá ní kémi náà share experience tèmi náà pẹ̀lú yín mo fi send voice note yín okay. kódà voice note yẹn gan àti bí ìjẹta mo ti send ẹ̀ka ó dà pé ẹsẹ̀ ká lè ní ẹsẹ̀ gbọ́ lè ní. ẹbí o sábà ka voice note tó bá ti pọ̀ bẹ́ẹ̀ yẹn torí voice note yẹn ó gùn díẹ̀ bíi four minutes ni mo wá wò pé hmm, kí ló wà níbẹ̀ mo kàn ní kí n gbọ́ bí mo ṣe gbọ́ báyìí mo kàn ń rẹ́rìn ni mo kàn ń rẹ́rìn ni mo kàn ń rẹ́rìn ni pé ìwọ lọ ẹ gbóhùn sókè kí ló báwo ló ṣe ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ ẹ sọ fún àwọn òfẹ́ morúkọ yín báwo ló ṣe ṣẹlẹ̀ tó ṣe di bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ gan-an. ok ma èmi eh, àti ọkọ mi tẹ́lẹ̀ ọkọ mi máa ń súnmọ́ mi bọ̀ mo mpe o ti ń lọ sí ọdún obìnrin mi ń fi okó lọ mi ó máa ń doyin dáadáa nǹkan tẹ́ máa sọ ni ó máa ń bó mi dáadáa mm. ó máa ń bó mi dáadáa tẹ́lẹ̀ wo tó bá ti jáde tó bá ti wọlé báyìí ni tí n bá tẹ̀ báwo ni jẹ́ kájọ ṣeré kò tẹ̀ ní dá ti rẹ̀ òun mo dẹ̀ ya filẹ̀ ó dẹ̀ ti tó bíi four months sí bẹ́ẹ̀ ti ń ṣẹlẹ̀ ti súnmọ́ mi so mo wá ní a ní tẹ́nàtì kan lọ́dọ̀ wa bachelor ni. ẹni tẹ́nàtì kan lọ́dọ̀ yìí tó jẹ́ ni ni. mo wá lọ síbẹ̀ mo wá ní kó yá mi ní mo lọ gba cord lọ́wọ́ ẹ̀ pé kó yá mi ní cord nìyẹn báṣẹ́lọ̀ yẹn hmm. mo ní kí báṣẹ́lọ̀ yẹn yá mi ní cord ó dẹ̀ ní gáwọn kan tí mo wọ̀ ó wá ní màmá mo láìkí gáwọn yìí o mo wá ní àkókò ṣe o so next time nígbà tí mo tún máa padà lọ tí mo máa dá cord yẹn padà lọ ó bá ní mo wá ń wo fíìmù kan mo wá ní à pé ọlábàwò ni pé yá mi ní késẹ̀tì wa ní òkè pé tóun bá ti wò tán dípò wọn á fún mi ó dẹ̀ padà yòkùtà fún kẹsẹ̀t yẹn bọ́ nígbà ìjọ tí mo kọ́kọ́ lọ bọ́ksà ló wọ̀ bọ́ksà tó wọ̀ yẹn hmm, orí okú ẹ̀ ni mo rí nípa ìsàlẹ̀ bọ́ksà yóò ṣí sílẹ̀ owó ẹ̀ lọ sí pa tí mo rí dáadáa. ṣé ó jókòó ní ìgbà tó wọ bọ́ksà yẹn ṣé ẹni sùn ẹ wà níbi tátẹ́gùn wà ṣé ìgbà tó wọ bọ́ksà yẹn ṣé ó jókòó ní tẹ fi rí pé okú ẹ̀ tóbi nínú bọ́ksàs ó jókòó ó jókòó ó jókòó sórí táìsì ó jókòó sórí táìsì ni ó jókòó sórí táìsì ni mo fi rí ó jókòó wá ṣẹṣẹ sókè báyìí ó gbẹ́sẹ̀ kan sókè ó gbẹ́sẹ̀ kan sílẹ̀ ni mo fi rí nígbà tó wọlé. Hmm. ok. ṣé ẹ gbọ́ mi. à ń gbọ́ yín mà. ẹ̀hẹ̀ ó jókòó sórí ẹ̀hẹ̀ so ó ṣàfún mi nígbà tí wọ́n padà lọ bá ń pé kó fún mi ní késẹ̀tì tó ń wò ó wá tóun bá ti wò tán pé òun máa fún mi ìgbà tó dẹ̀ wò tán mo dẹ̀ lọ́ba mo ní ṣe òtún tán ó dẹ̀ lónìí ti wò tán mo ní òkè mo má gba kẹsẹ̀tì nígbà tí máa dénú ilé tí máa wo kẹsẹ̀tì yẹn kẹsẹ̀tì tí mo rí ń pò ń wò kọ́ ló fún mi o hmm. àǹtí nǹkan kẹsẹ̀tì tí mo wò kọ́ ló tó ń wò lọ́wọ́ tí mo bá gbó wò lọ́wọ́ kọ́ ló fún mi blue film ni mo bá nínú kẹsẹ̀tì tó fún mi wọ́n yọ mo wá lọ́ba mo ní kẹsẹ̀tì tí mo ní kó fún mi tí mo bá gbó wò kọ́ ló fún mi ló bá ní àwọn olóhùn ni mo lóhùn kan ló bá ní kábílẹ̀ bá ṣe gbé kẹsẹ̀tì nìyẹn ní yàrá ẹ̀ Hmm. ó kọ́kọ́ gbà mí kí sí nà hmm. bọ́ọ̀ ìfẹ́ ẹ̀dómi pàǹjọ́ yìí. ọmọ ọdún mélòó lẹni tẹ́ ẹ sọ yìí. àti ìgbà ó twenty six years ọmọ twenty six years so ìjọ tẹ lọ gba tẹ lọ gba chájà lọ́wọ́ ẹ̀ nínú ilé irú aṣọ wo lẹ wọ̀ lọ. mo wọ gown gown mo wọ gown tí mo wọ yẹn gbogbo orí ọyàn mi ló wà ń ta ló ta experience ń ta gown tí mo wọ <laughs> nígbà tọkọ mi ò rí tèmi rò iṣẹ́ pé ohun èmi náà bọ̀ tó ọkọ mi ò rí tẹ̀ ẹni sùúrù ẹni sùúrù kẹ tó di pé ẹ lọ gba chájà yẹn ṣé chájà lẹ lọ gbà lóòótọ́ àbí fẹ̀kàn tẹ́lẹ̀ ẹ ti rí okó ẹ̀ níbì kan àbí ẹ ti fọ́ chájà ni mo lọ gbà ní tilẹ̀ ìtọ́lọ́hún chájà ni mo lọ gbà lọ́wọ́ ẹ̀ chájà ni mo lọ gbà lọ́wọ́ ẹ̀ chájà ni mo lọ gbà lọ́wọ́ ẹ̀ ni mo rí pé ó dẹ̀ jókòó pẹ̀lú bọ́ksà sí pálọ̀ ẹ̀ níbẹ̀ hmm. ó jókòó sí pálọ̀ tó kù ẹ̀ dẹ̀ yọ síta ní pálọ̀ pé òun náà dẹ̀ ti expect irú nǹkan báyìí ni bí o ìyẹn ni ò wá yé mi o charger ni mo lọ gbà lọ́wọ́ ẹ̀ irú nǹkan báyìí fi ṣẹlẹ̀ so ibi tá a ti wá ń wo blue film yẹn lọ ibẹ̀ ni àwa méjèèjì dẹ̀ ti bẹ̀rẹ̀ láti ìgbà yẹn láti jọ ń dúra wa tó dẹ̀ fẹ́ anybody tó mọ̀. ó ọ̀bọ̀ eh, bachelor nínú ilé yín ìjọ tí ó wá fún yín ní fíìmù ẹ̀yin kí lẹ wá lọ sínú ilé ẹ̀ lẹ́ẹ̀kejì tẹ fi rí pé ó ń wo fíìmù tẹ fi wá sọ pé ah fíìmù tó ń wo yìí kó fún yín kí lẹ lọ ṣe nínú ilé ẹlẹ́ẹ̀kejì àbí níjọ́ tẹ ti rí okó ẹ̀ yẹn. mo lọ dákọ̀dù yẹn padà. ok báwo la ṣe. àtijọ́ tí mo ti rí tí mo kọ́kọ́ lọ gba kọ́ọ̀dù tí mo hmm. kọ́kọ́ lọ gba kọ́ọ̀dù yẹn. Hmm. mo ti rí tí mo ti rí okó ẹ̀ yẹn hmm. mi ì dá kọ́ọ̀dù yẹn padà níjọ́ yẹn kọ́ọ̀dù yẹn ló two days lọ́wọ́ mi kí n tó dá padà. ìjọ tí mo dẹ̀ tún máa dá padà yẹn mo rí ìjọ yẹn ni mo bá ń pọ́n wo fíìmù mo ní kó fún mi ní fíìmù yẹn. Mm. gbogbo nǹkan tá à ń sọ kò lè kò ju bíi four or five days four days lọ ṣé màá tẹ̀ fi bẹ̀rẹ̀ relationship àfi jọ go out pẹ̀lú ra wa tó fi ń bá mi ok ìgbà tẹ lọ gba kọ́ọ̀dù lọ́wọ́ ẹ̀ tẹ wá lọ ìgbà tẹ ẹ ti rí okó ẹ̀ láti jọ yẹn kí ló ti wá ràn lọ́pọlọ yín níjọ́ tẹ ti lọ gba kọ́ọ̀dù lọ́wọ́ ẹ̀ tẹ ti tó ti jókòó tẹ ti rí okó ẹ̀ bó ṣe tóbi kí ló ti ràn nínú ọpọlọ yín láti gbà yẹn láti gbà yẹn ó ti ń wù yín kó do yín àbí báwo. ó ti ń wù mí mi lè parọ́ ó ti ń wù mí àtìgbà tí mo ti rí orí okó ẹ̀ yẹn ó ti ń wù mí torí ó lóko ju ọkọ mi lọ okó ẹ̀ tóbi dáadáa ó lóko gan kódà mi ì bìlífù pé ọmọ twenty six years old ni pẹ̀lú okó tó wà lábẹ́ so ìgbà tẹ wá dá kọ́ọ̀dù ìgbà tẹ ìgbà ìjọ tẹ dá kọ́ọ̀dù padà ìjọ yẹn lẹba tó ń wo fíìmù. bẹ́ẹ̀ ni ìjọ tí mo dá padà ni mo bá pé ó wo fíìmù mo múvì tó ń wò ní àmú láìkẹ́ ń pé kó wáá yá mi ló dẹ̀ fún mi mi mọ̀ pé èyí tó ń wò kọ́ ló fún mi ó wá fún yín ní blue film ìgbà tẹ́yìn wá wo blue film ẹ wá wo blue film ẹ wá dá padà lọ fún nínú ilé ó wá ní ẹ wá ní ah, eléyìí blue film ni ó wá ní kẹ́ wọlé kẹ́ jẹ́ káwọn wò. bẹ́ẹ̀ ni ìgbà tẹ́yìn wá wọlé ok ìgbà tó ní kẹ́ mú wá tẹ wọlé tó fi blue film sí tẹwájọ wò tẹwá rí pé blue film ni kí ló dé tẹ ṣe sábọta ṣé gbàtẹyìn ti rí pé blue film yẹn mi ò lè sábọ́tà tí nǹka ṣé mi tọkọ mi ti súnmọ́ mi tó tí kì í ṣe bí ọ̀rọ̀ oṣù mẹ́ta lẹ́wà ní sábọ́tà mi ì lè sábọ́tà tí mo dẹ̀ tún ti rí okú ẹ̀ bó ṣe rí tẹ́lẹ̀ mi ò lè sábọ́tà o mi ì o èmi náà rí àfàmọ́ra ni o mo fàmọ́ra ni o. so níjọ́ yẹn mélòó níjọ́ tẹ lọ dá blue film padà ní tilẹ̀ ń tọ́ lọ́hùn tẹ lọ dá film padà tẹ̀ ń wọnú ilé ẹ̀ lọ ṣé ẹ ti ní lọ́kàn pé ó ṣeé ṣe kẹ́ ẹ dóra yín. mo ní lọ́kàn so aṣọ wo lẹ wá wọ̀ lọ dá aṣọ wo lẹ wà wọ̀ lọ dá fíìmù yẹn padà. gown ni mo. ṣe wọ pátá sábẹ́ ground yẹn àti. gown tí mo wọ̀ níjọ́ tí mo lọ gbọ́ wọn. mi ò wọ̀ o mi ì wọ̀ pátá o mi ì dẹ̀ wọ̀ bra náà mi ì wọ̀ pátá mi ì wọ̀ bra náà. so. torí pé mi gan náà ti ní ìfọkàn ìgbà tẹ wá wo fíìmù lọ kí ló wá ṣẹlẹ̀ báwo ló ṣe wá di pé ẹ dóra yín bíbo lẹ wo fíìmù dé báwo ló ṣe fọwọ́ kàn yín dó ẹ ti mọ̀ pé máa dóra yín torí ìjọ tẹ ti rókò yẹn lẹ̀ ti gbádùn mọ́ so báwo ló ṣe wá ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ báwo ló ṣe wá ṣẹlẹ̀ kí ló lì sí nǹkan kan tó fi dó yín. wo fíìmù yẹn lọ ah ẹ̀ ń break o ẹ̀ ń break ẹ̀ break ẹ̀ break. nípa tí ìwò lọ ló ti fọwọ́ kan orí ọyàn mi ó ń fọwọ́ kan orí ọyàn èmi náà dẹ̀ rọra gbọ́wọ́ sí ìlú òpó ẹ̀ òpó ẹ̀ gan ti lè ó ti lè ó ṣe ti fi kẹ́sẹ̀tì yẹn sí i ló ti tọ́ ti bẹ̀rẹ̀ láti èmi náà ló èmi náà wá fọwọ́ kan orí òpó ẹ̀ mi fọwọ́ pa orí òpó ẹ̀ náà dẹ̀ ń fọwọ́ kan orí ọyàn mi a ti tẹnu bọra wa lẹ́nu ìyẹn tó àbúrò kan lẹ̀ o. so lẹ́rọ̀ kan ṣá ngbà tẹ dá fíìmù padà níbo lọkọ yín wà ń gbà yẹn ọkọ yín ò sí ilé. ò sí ilé òun dúró lé mọ́ nígbà tó ti lẹ́lòmíì tó ń bá sùn kà kó ń dúró lé mọ́ ọmọ mi ti jẹ́ ni mo ti bí fún un kẹ lọ dá fíìmù yẹn padà ṣe ti fi sọ́kàn pé ó ṣeé ṣe bẹ ṣe ń dá fíìmù yìí padà ò kí nǹkan míì tẹ̀lé fíìmù yẹn ṣe ti fi sọ́kàn. bẹ́ẹ̀ ni mo ti fi sọ́kàn mo ti fi sọkàn torí mi gan ara mi ti wà lọ́nà. tó bá jẹ́ pé ibẹ̀ ṣe dá yẹn padà jọ yẹn ọmọkùnrin yẹn kò do yín kò fi lọ̀ yín kí lẹ máa ṣe pẹ̀lú okó ẹ̀tẹ̀ ti rí. Ah, màá gbé e súnmọ́ ni àǹtí Yínká màá gbé e súnmọ́ ni màá gbé e súnmọ́ forty five. n jókòó tí n bá rí i pé kò fi lọ̀ mí màá jókòó tì í màá dẹ̀ àjọ máa sọ̀rọ̀ títí títí títí màá máa fọ́ pa lára ṣe gbogbo ẹ̀ nígbà tóun náà kì í ṣokòbó kó àdìde ó máa dìde. ṣé nítorí pé ara yín ti wà lọ́nà ni ẹ mélòó lẹ wá dóra yín láàrin ibi tẹ́tí wo fíìmù yẹn. ẹ mẹ́rin ni o. ah kábíyèsí báwo lẹ ṣe kí ló dé ọkọ yóò ní tilẹ̀ tọ́nà ọkọ yóò padà wálé ni ó wálé alẹ́ ló tó wálé. so báwo lẹ ṣe wá ṣe láàrin ẹ̀mí rẹ. alẹ́ ló tó wálé ìgbà yẹn dẹ̀bọ̀ tíjọ́ sunday mi náà lọ ṣọ́ọ̀bù alẹ́ ló tó wálé. so ìgbà tẹ ṣé kẹ tó lọ dá fíìmù yẹn padà ṣé ti wẹ̀ ẹ kò wọ pátá ẹ wọ bra ni ṣé ti wẹ̀ kẹ tó lọ dá padà. Ah, mo ti wẹ̀ mo ti wẹ̀ mo ti wẹ̀ mi ìwọ pátá mi ìwọ pátá mi ìwọ pátá mi ìwọ kí wá làwọn nǹkan tó ọmọkùnrin yẹn ṣe fún yín kí wá làwọn nǹkan tí ọmọkùnrin yẹn obìnrin yẹn ṣe ọkùnrin yẹn ṣe fún yín lẹ́ẹ̀mẹrin yẹn tó fi jẹ́ wípé ẹ lè gba okó yẹn lẹ́ẹ̀mẹrin for the first time tó dẹ̀ jẹ́ pé ọkọ ilé yín ò kì í ṣe fún yín kí ni ọmọkùnrin twenty six ẹ̀yin forty five kí ni ọmọkùnrin twenty six yẹn ṣe fún yín tó fi jẹ́ pé ara balẹ̀ gba okó ẹ̀ lẹ́ẹ̀mẹrin how big báwo lóko yẹn ṣe tóbi tó then kí ló ṣe fún yín lẹ́ẹ̀mẹrin yẹn. okó ẹ̀ tóbi ó ń sọ́ọ̀kì mi ni ọkọ mi ò tiẹ̀ sọ́ọ̀kì mi rí. òun hmm. lá òbò yín. ọkọ mi ò sọ́ọ̀kì mi rí ó lá òbò mi téèyàn bá dẹ̀ ṣe láògùn bí báyìí kò sáré ara mi máa máa dìde ní gbogbo ìgbà ni kò bá jẹ́ ẹ̀mẹ́wàá ara mi máa máa dìde ni. ọkọ lẹ́yìn òde bí kò láògùn yín rí. kò la rí láti jọ ta ti fẹ́ra kò la rí kò la rí. so láti gbà yẹn nísìn ẹ tiẹ̀ ní bọ́dà ọkọ yín pọ́kọ yín ò doyin mọ́ o. Ah, mi ìbọ́dà kódà mo ń gbàdúrà kí iṣẹ́ gbé kó tẹ̀ travel lọ́bì kan kó lọ ọdún kan àbọ̀dún méjì ó má wálé. ah kí ló dé ṣókó ọkùnrin ọkọ ọmọ ọkùnrin yẹn dùn bẹ́ẹ̀ ni. ó dùn àǹtí ìta ó dùn ó dùn nígbà ṣe tọ́jú orí tí mo wò ló yẹ kí n fẹ́ ni. bachelor dẹ̀ ni ẹ bachelor inú ilé yín ni ẹ̀yin lẹ. bachelor ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọkọ yóò dẹ̀ mọ̀ pé ó ń doyin báyìí kò mọ̀ ó kò mọ̀ dọ̀la kò mọ̀ kò mọ̀ hmm. kò mọ̀ o lè expect ẹ kò lè mú ká ní bí àgbàlagbà lọ ìbáṣẹlọ yẹn fi ẹ ló lè máa fura kò lè expect pé bóyá àrùn kan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀ torí ó kéré sí mi. tó hmm. kí làwọn nǹkan tẹ wá ń ṣe láti fi tu ọmọkùnrin yẹn nínú kó lè máa dòyìn dáadáa ẹ̀yin lẹ máa máa sanwó ẹ̀ o. hello mo ń dáná fún tí bá dá ẹ ló ti rí mo ń dáná fún tí bá ti dáná màá lọ gbóúnjẹ fún. anything tó bá dẹ̀ ní ìdí máa ń fún bọ̀ kò lanu láti ìgbà kò lanu pé kóun béèrè nǹkan lọ́wọ́ mi èmi mo kàn máa ń ṣe fún kò béèrè anything lọ́wọ́ mi bí téèyàn ṣẹlẹ́dẹ̀ wà ń kò béèrè anything ẹ̀ ń pé ó bá jẹ́ lómi àá lọ opportunity á ní ẹ fún mi níye báyìí fún mi ní ẹ kò béèrè torí òun náà ń ṣiṣẹ́. Hmm so lọ́rọ̀ kan ṣá òun ló máa ń doyin ó máa ń doyin dáadáa. ó máa ń dùn mí dáadáa ó máa ń dùn mí dáadáa máa ń dùn mí dáadáa dùn mí gidi ń dùn mí dáadáa. ìjẹ́ máa ti wá ìjẹ́ máa wá sì wá lè gbádùn oko ọkọ yín mọ́ báyìí. mi ì lè gbádùn ẹ̀ mọ́ ẹ̀gbọ́n tí mo sọ náà ni mò ń gbàdúrà kó tẹ̀ travel lọ́bì kan ṣé tí n gbàdúrà ṣé màmá gbàdúrà pé kó travel ni kó travel kó lọ bí ọdún kan sọdún méjì kó má wálé. tó bá wá lọ bí ọdún kan ọdún méjì tó máa ló kú nǹkan tí ò wálé nǹkan tí padà wá mọ tán ní àwọn ó mà ti léètì o. ìrọ̀ ah, mi ìgbàdúrà kó kú o ìrọ̀ ah, mi ìgbàdúrà kó kú kó tiẹ̀ lọ kí n fi ẹ̀jọ́ ẹ̀ ara mi nígbàdé náà tiẹ̀ wà lé more than three months kò sún mọ́ mi ẹ̀yin náà wo náà tí mo bímọ fún ó dẹ̀ ń dóbò ń Hmm. Ondo Bonta. Hmm. Ondo Bonta. So ìgbà tẹ gbọ́ ìgbà tẹ torí. Kì í ṣe pé kí ó wù mí àbó. Hmm. Torí ìgbà tẹ gbọ́ tí mo ṣe kinní yẹn síta tí bá rí nínú voice note yín da dàbẹ́ ni pé ẹ̀ ń bínú sí mi ẹ rò bóyá mò ń sọ̀rọ̀ sáwọn ìyàwó ilé tó ń ṣerú ẹ̀ ẹ̀ ń bínú sí mi àbí bẹ́ẹ̀ ni mo rò pé bóyá ń sọ̀rọ̀ pé bóyá fi ń bú ìyàwó ilé ló ṣe mo ṣe voice àmì pé kí n send voice note sí yín pé ah ní pé kò rí bẹ́ẹ̀ kì í ṣe pé mí gan kì í ṣe pé ó wùn mí hmm. kò sí ohun tí mi lè fi bú rẹ̀ kò wùn mí kò wùn mí àtìgbà tó ti fẹ́ mi mi ṣe ṣìnà rí kò wùn mí tẹ́ bá rí tí mo lè mo máa sẹ́ǹdì píìtì mi sí i ẹ máa rí pé akílódé ah, máa ní yìí ọmọkùnrin tó wá ń doyìn ọmọkùnrin tó wá ń doyìn ṣé kò ní girlfriend ṣé girlfriend ẹ ò kí ń wá sínú ilé yẹn ṣé kò ní girlfriend ni. ó ní girlfriend. báwo lẹ ṣe wá kó láàrin èèyàn. girlfriend dẹ̀ máa girlfriend dẹ̀ máa ń wá lẹ́kọ̀ọ̀kan ó máa ń wá girlfriend dẹ̀ máa ń wá lẹ́kọ̀ọ̀kan ìgbà tí n bá dẹ̀ ní ìdẹ̀ tí n bá sọ fún pé kó sọ fún girlfriend dẹ̀ pé kó má ti wà ó dẹ̀ máa sọ fún un ó lè ní òun fẹ́ travel tó rọ́lọ́pàá ni hmm. iṣẹ́ ọlọ́pàá ni ọmọ yorùbá ṣẹlẹ̀ ọ̀yìn ṣe iṣẹ́ ọlọ́pàá ló ń ṣe hmm. n bá ní kó kó sọ fún kẹfìn dẹ pé kó má ìwà fọ náà ó máa sọ fún ní òde ni wá. Hmm. ṣé ọkọ yóò doyin ni àbókù ẹ ò ṣiṣẹ́. kò sún mọ́ mi wọ́n ni so àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tí mo wá ń sọ fún wọn wá ní pé bóyá ẹni tó ń lọ báńtà yẹn bóyá ó ti rò fọ́ fún jẹ ni àbí nǹkan kan kò yé mi èmi náà kò yé mi tó bá kùn sínú ilé tí n bá lọ bá aná ti rẹ̀ òun aná òun ti ṣe fàájì pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun ó ti rẹ̀ òun ti ṣe gbá mi náà dẹ̀ àfilẹ̀. tóyún bá wá lọ dé ńkọ́ láàrin èèyàn àti bachelor. <laughs> oyún ò lè dé tóyún bá dẹ̀ wá mo bá ṣe máa ṣe ni bọ̀ oko yẹn ìjẹ́yàn kan lè já yín gbà lẹ́nu oko yẹn mọ́ báyìí tọkọ yín bá tiẹ̀ dé lẹ́ni tó lò yí wà padà ìjọ lè já yín gbà lẹ́nu oko yẹn because ó dàbẹ̀ ni pé ńgbà tọkọ yín tiẹ̀ ń do yín dáadáa bí èrò pé gbádùn oko yẹn tó oko ọkọ yín gan gbà tó sì ń do yín dáadáa. mi gbádùn ẹ̀ tó rọ́kàn mi gan kò fi bẹ́ẹ̀ kò lóko kò lóko ẹ má jẹun parọ́ fún ẹ nígbà tí mo ṣe ń dóko bọ́ọ̀ yìí mo ṣe mọ̀ pé ọkọ mi ò lóko kankan kò ní kankan lóko kankan rárá so nísìnyí wọn kò lè kò sẹ́ni tó lè já yín gbà lẹ́nu oko yẹn mọ́ báyìí even kọ́kọ́ yín padà wọlé kó wá máa do yín nísìn ìjẹ́ ah. ó lè ràn yín mọ́. kò láéláyé kò lè kò lè ràn mí mọ́ o ah kò lè ràn mí mọ́ kódà báṣẹ́lá eh, mi ìgbàdúrà kò tẹ̀ kó kúrò ní compound wa kó kúrò lè kó kúrò lè wa mi ìgbàdúrà oh, ó bá náà fẹ́ lọlé ṣé lè ni mo fẹ́ kó lọlé mi ìtẹ̀ mi nígbà fún. ṣé lè yín ni. bẹ́ẹ̀ ni. so ẹ lè gbà. bẹ́ẹ̀ ni. Hmm. mi ì lè gbà ọ tẹ́nàǹtì mi nì. Hmm. Hmm. so nísìnyí ẹ lè fokó yẹn lẹ̀ mọ́ mi ì lè filẹ̀ láéláyé títa ayé máa fi parẹ́ mi ì lè filẹ̀. so tẹ bá wá ṣe ìdókò yẹn tán tẹ wá wọnú tí ọkọ yín wá lọ dé tó wá lòun fẹ́ doyin tí bá ṣe lọdẹ ti doyin lẹ́ẹ̀mẹrin tó ara yín ti wálẹ̀ báwo lẹ ṣe máa wá ṣe. mo lè èmi náà nó tirẹ̀ mi ni nígbà tó yẹ pé gbogbo ìgbà tèmi náà bá fi ń lọ àánú rẹ̀ ọ̀hún mo lè nó tàbí kí n parọ́ pé mò ń ṣe nǹkan oṣù lọ́wọ́. tó bá wá find pé ṣe tó dẹ̀ pé kẹ́ fún abẹ́. kò fẹ́ mọ́ mi ní ó da òun fẹ́ kí wọ bathroom kí n ṣan abẹ́ mi kí n á dẹ̀ ṣe nǹkan tó so tí bachelor bá wá insist tí bachelor bá wá insist pé òun fẹ́ kúrò nílé kí lẹ máa ṣe sí. mi ní gbà ọ àti Yínká Ah, ah. ń bo mi ní gbà o mi ní gbà o ah. kúrò níbo ó fẹ́ pa mí nìyẹn oko yẹn dùn tó yẹn ni ẹ describe oko yẹn fún mi àtàwọn kí làwọn nǹkan tó máa ń ṣe fún yín tọkọ yín ò ṣe fún yín ẹ describe ẹ fún mi ṣé kò ó dùn tó yẹn ni. ó dùn àǹtí Yínká ó gùn ó dẹ̀ kì í hmm. ó gùn dáadáa ó dẹ̀ kì í ó ń kanlẹ̀ dáadáa táì oríṣiríṣi dọ́ọ̀gì gbogbo ẹ̀ ló ń fún mi. ẹ̀ mélòó ló ń doyin láàrin ọ̀sẹ̀ kan. gbogbo ẹ̀ ló ń fún mi ẹ̀ mélòó ló máa ń doyin láàrin ẹ̀sẹ̀ kan. kí n tó lọ ṣọ́ọ̀bù kóun náà tó lọ ibiṣẹ́ hmm. máa ń sáré lọ bá. láàárọ̀ níbo lọkọ yìí máa wà ń gbà yẹn kò ní sí ọkọ yìí ò ní sí ilé. ó wá ti jáde ìgbà míì ó dẹ̀ lè wà ń lé orí yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. tó bá wà ń lé ẹ máa lọ bá báwo ni ó lè wà ń lé tó bá wà ń lé màá sáré ọ̀dọ̀ ẹ̀ máa lọ bá kò dẹ̀ ní bèrè ibi tẹ́ ti ń bọ̀ kò ní mọ̀ pé bọ́tà. tó dẹ̀ ní mọ̀ ó máa rò pé pé àmọ́ ó máa rò pé mo wà ní ṣọ́ọ̀bù ọkọ mi máa rò pé mo wà ní ṣọ́ọ̀bù torí wájú ilé náà ní ṣọ́ọ̀bù mi wà ó máa rò pé mo ti wà ní ṣọ́ọ̀bù. ok ìjà àríjọ tẹ́ ti gbé báṣẹ́lọ̀ yẹn tẹ́ ti sneak ẹ̀ wọnú ilé yín rí tẹ́ ti jọ dóra yín. kí lẹ rí. ìjà àríjọ tẹ́ ti sneak báṣẹ́lọ̀ yẹn wọnú ilé yín rí tẹ́ ti jọ dóra yín. Ah, no irú ò tí ì ṣẹlẹ̀. ok now tí bachelor bá wá marry hmm, tí ọmọkùnrin yẹn bá marry báwo kí ló máa ṣẹlẹ̀. tó bá marry a sì máa dúra wa àti Yínká ah. rẹ̀ mo ṣe ní kò lè kúrò ń bẹ̀ rẹ̀ mo ṣe ní kò lè kúrò ń bẹ̀ pápá tẹ̀ máa ní kó má sanwó ilé mọ́ màá máa bá a san. Rachel Rachel I don't like that your comment. a sì máa dúra wa gbọ́dọ̀ ìsanwó lóhùn kò sí ìparí ẹ mú gbọ́ yín. òun gan sọ pé òun òun gan sọ pé òun sì máa rí iṣẹ́ epo bòmí dùn òun láìkẹ́ epo dùn ju tàwọn tí ò tẹ̀ sí ìbímọ rí rárá lọ. Hmm. orí tèmi náà èmi náà máa ń gbókù ẹsẹ̀ ni máa ń pọ̀ kẹ́ dáadáa ó dẹ̀ máa ń complain pé girlfriend òun ṣe báyìí fún un. ṣé ọkọ tí yín máa ń gbà kẹ́ sọ̀kò òun. òun gbà o. òun ọkọ yín òun gbà kẹ́ mú á lóun ò láìkẹ kò dẹ kí mú kò dẹ mú òbò kò dẹ lá òbò ti yín. òun láìkẹ òun náà dẹ kí bẹ́ẹ̀ ni òun náà kì í lá òbò. now ọkọ yín ò gbà kẹ mú okó òun kò gbà kẹ lá òbò òun ò dẹ lá òbò yín ṣùgbọ́n bachelor ó máa gbà kẹ lá okó òun. bẹ́ẹ̀ ni á dẹ̀ tún lá òbò ti yín ala gbogbo omi tó bá ń jáde ń bẹ ó máa máa fà á mu tẹ́ máa máa gbọ́ tó máa máa ṣe kankan tó máa máa fà á mu. Ah, ọkọ yìí ti lù sí yín a ó ti lù sí yín ó ti a ó ti a ó ti la hmm, a ó ti lù sí yín ẹ̀yin ọkùnrin iṣẹ́ ìgbà ọkọ yín ti lù sí yín so nísìnyí yàtọ̀ sí ọmọ tó jọ wà láàrin ẹ̀yin àti ọkọ yín tá a bá ní pé ká wé ìfẹ́ tó wà láàrin ẹ̀yin àti ọkọ yín àti ìfẹ́ tó wà láàrin ẹ̀yin àti báṣẹ́lọ̀ ìfẹ́ wo ló great jù ń sìn. máa ṣe tàárín màá ti báṣẹ́lọ̀ ni o ìfẹ́ yẹn ìfẹ́ àyìn àti bachelor ló great jù sí so ìfẹ́ tó wà láàrin àtọkọ yìí sí ìfẹ́ pé mo bímọ fún ni. kò sífẹ́ kankan mọ́ àǹtí yín ká má jẹ́ parọ́ fún yín kò sífẹ́ kankan. kí ni rísì ṣé torí kò doyin àbí torí ẹ ti rí oko tuntun oko bachelor ni ò ṣe sífẹ́ mọ́. torí pé kò domi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni torí kò domi ni kò ní time fún mi mọ́. Hmm ní time fún mi mọ́. so ẹ̀yìn mélòó lẹ́yìn àti máṣẹ́ lọ dóra yín lọ́sẹ̀. lọ́sẹ̀ à ń dóra wa bí ẹ̀mẹrin sẹ́ẹ̀ márùn-ún lọ́sẹ̀. ah báwo lẹ ṣe ṣe ṣeṣe ara yín lẹ̀ ń ṣe ni. bẹ́ẹ̀ ni. ẹ márùn tẹ̀dẹ̀ ń dóra yín ẹ márùn tẹ̀ ń dóra yín yẹn ẹ mélòó lẹ máa ń ṣe para how many rounds lẹ máa ń ṣe tẹ bá ríra lẹ́ẹ̀kan. ọkọ mi bá jáde a máa ń ṣe tó four ninety five rand bẹ̀ tó bá wà round akọ lè ṣe bí ẹ̀kan bí ẹ̀mejì. so tọkọ yín bá tiẹ̀ tún wà round gan ẹ máa ń yọ lọ dóko lọ́dọ̀ bachelor ní ọ̀dọ̀ neighbor. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọkọ yóò dẹ̀ ní mọ̀. kò ní mọ̀ kò mọ̀ onífàájì ni tó bá fi lọ ṣe gbogbo àwọn tó bá fi mọ. ṣé yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ lẹjọ́ ń sùn ni. bẹ́ẹ̀ ni ìyàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. so tẹ́yìn bá wá lọ tẹ́ bá lọ sọ́dọ̀ bachelor tẹ́ lọ dóko tọkọ yín wà ní around how many minutes àbí how many hours lẹ máa ń lò tọkọ yín ò dẹ̀ ní wá pé lágbájá but àwọn yín bo lẹ máa dágbére pé ẹ̀ ń lọ fọkọ kẹ tó wọnú ilé bàjẹ́. èrò ọkùn ẹ̀ ní pé mo wà ní èrò ọkùn ẹ̀ ní pé mo wà ní ṣọ́ọ̀bù mi èrò ọkùn ẹ̀ nìyẹn pé mo wà ní ṣọ́ọ̀bù mi tó bá dẹ̀ ní nǹkan ó máa pè mí pé kí n wá mú fóònù yàrá màá fún un èrò ọkùn ẹ̀ ní pé mo wà so ẹ ti máa mú fóònù dání tó bá ti pè yín tó bá jẹ́ pé ńgbà tó pè yín wọ́n ń do yín lọ́wọ́ ńgbà yẹn kí lẹ máa ṣe. tó bá pè mí tó bá yẹ pé wọ́n do mi lọ́wọ́ tó bá ti máa jẹ́ kí yẹn ṣetán kó release tó bá ti release máa lọ tó bá ní kí ló dé tí mi ò ṣe gbé kọ máa ní kó má bínú pé mo á tẹ̀sí kọ́sítọ́mà ó dẹ̀ máa wà nínú ilé kò ní mọ̀ pé nínú the same compound wọ́n ń dóyàwó òun lọ́wọ́. bẹ́ẹ̀ ni kò ní mọ̀. so ṣé ọkọ yín mọ bachelor yẹn ó mọ. ó mọ tẹ́nàntì ẹ̀ ni kọ́ mi ló ní ilé tẹ́nàntì ẹ̀ ni ó mọ dáadáa. Hmm. ọ̀rọ̀ bá kọ̀ tì ní àkọ́tún kí ẹ káàárọ̀ sà á dọ̀bálẹ̀ kí. bẹ́ẹ̀ so. Bẹ́ẹ̀. ìjẹ́ gbogbo ìgbà tẹ́ bá ń ṣe ìjẹ́ conscience yìí máa ń jẹ yín láyà pé nǹkan tí mò ń ṣe yìí ò dẹ̀ da o ìjẹ́ máa ń rò àbí conscience yẹn ti kú nítorí ìwà tọkọ yín wù. ìgbà tí mo ṣe ìbẹ̀rẹ̀ sí ní ṣe ni máa rò ní ìsinmi òró mọ́ òró mọ́ rárá tán. Hmm. gbogbo àtẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ má wò pé a kò dẹ̀ da o. bẹ́ẹ̀ni kí ló wá dé tẹ̀ wá wá rò mọ́. nígbà tóun náà súnmọ́ mi tí òun súnmọ́ mi ni súnmọ́ mi tí òun súnmọ́ mi ó kó báṣẹ́lọ̀ yẹn dẹ̀ ti dùn mọ́ mi nǹkan tó fà á nìyẹn kó hmm. báṣẹ́lọ̀ yẹn ti dùn mọ́ mi. Hmm. ok tó bá tún ní nǹkan míì tí mo fẹ́ bí yín màá tún pè yín padà àyè wà fún kí tó jẹ́ káwọn èèyàn pè wọlé ẹ jẹ́ kí kọ́kọ́ advertise nǹkan tí mo fẹ́ advertise àyè wà fún ẹlòmíì tó bá fẹ́ pè wọlé tó bá fẹ́ share experience ẹ̀ mo ní nǹkan tí mo tún sì fẹ́ play fún wa gbẹ̀yìn ọkùnrin mo fẹ́ kẹ́ kẹ́ kọ́gbọ́n lórí ìkànnì yìí pé bí ẹ ṣe abandon ìyàwó yín òbò tó ṣá lójú tiyín tuntun ni lójú ẹlòmíì ọkùnrin ló máa lọ ń dóbò míì níta tó máa ń rántí ilé ọkùnrin máa ń ní chance láti fi sọ́kàn ọkùnrin lè dó obìnrin kó má nífẹ̀ẹ́ obìnrin ṣùgbọ́n kó máa fi catch cruise but obìnrin bá ti bẹ̀rẹ̀ sí ní dókòǹta ó máa kó gbogbo ìfẹ́ ọkọ tó ní ó máa kó sí ẹni tó ń do ni obìnrin nífẹ̀ẹ́ ọmọ lóòótọ́ bọ̀ ọ̀tọ̀ ní ìfẹ́ ẹni tó bá ń ṣe pẹ́pẹ́ fúrú fóbìnrin ọ̀tọ̀ ní ìfẹ́ tó máa ń fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ ní fà pé obìnrin bímọ fún ẹ ó nífẹ̀ẹ́ kò fẹ́ kó lọ tó o bá ti ṣojúṣe ẹ nípa dídó obìnrin ò kò easy fóbìnrin láti gbé ara ẹ̀ sílẹ̀ but the moment obìnrin bá ti gbé ara ẹ̀ sílẹ̀ tó bá ti ṣe lọ́la kọ̀ọ̀kan ó lè wò pé ah, nǹkan tí mò ń ṣe yìí tó bá máa fi ṣe ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta conscience yẹn ti kú once tí conscience yẹn bá kú wọ́n máa sọ pé ọkùnrin le ọkùnrin le tó bá na ọkùnrin pé kó padà lẹ́yìn òbò kan tí wàhálà bá fẹ́ pọ̀ jù ń gbà míì ọkùnrin dẹ̀ lè máa dóbò kan kó má nífẹ̀ẹ́ obìnrin yẹn sínú kókò máa do But sórí tí ọkùnrin obìnrin bá ti bẹ̀rẹ̀ sí ní dó okó kan tó gbádùn ẹ̀ ó máa kó gbogbo ìfẹ́ yẹn sórí ọkùnrin yẹn number one number two kò sí nǹkan tó lè ṣe kí ọkùnrin yẹn di áńgẹ́lì padà á sì lọ máa dó oko ni níwájú ọba tí mo máa jíyìn fún ní ọjọ́ kẹyìn ayé mi mi ò tí ì anybody sọ ọ̀rọ̀ yìí yàtọ̀ sí class captain tí mo ní à mo máa ṣe top mo fẹ́ mo fẹ́ ṣe update topic síta ká má ní pé bóyá mo ti bóbìnrin kan sọ̀rọ̀ wọ́n ti sọ fún mi bo ṣe máa ń kó tó di pé mo gbé update yẹn síta tẹ bá dẹ̀ rí bí obìnrin ṣe rí ọkùnrin yẹn ó lóun lọ́nu ilé lọ gba chájà ó nígbà tó ń wọnú ilé ẹ̀ ó ní boxers ló wọ̀ ó ní okó ẹ̀ ẹ bá rántí mo ṣe describe ọkùnrin mi ṣe máa ń jókòó tó máa mọ̀ọ́mọ̀ jẹ́ kó rí oni òun ó ní okó ó ní boxers ló ó lọ jókòó sórí couch oni nígbà tó fún un ní chájà o ó lóun wá fọ ojú òun lọ straight sí bí okó ẹ̀ ó lóun rí bí okó ẹ̀ ṣe rí oníjọ́ tó wá padà lọ dá chájà yẹn padà òun rí tó ń wọ fíìmù kẹ́ bá lè mọ̀ pé nígbà míì ọkùnrin tó bá ní oko ńlá tó mọ̀ pé òun ní oko ńlá tó mọ̀ pé òun ní oko ńlá ó máa display oko yẹn bachelor á display oko yẹn débi tí obìnrin yẹn máa rí ẹ rí pé ẹni tó display oko tí kì bá ń ṣe pé bóyá òun gangan òun gangan ti ní nǹkan lọ́kàn tó fẹ́ ṣe wọ́n padà fẹ́ lọ gba fíìmù tó ń wò lọ́wọ́ ẹ̀ ó mọ̀ pé blue film ló ń fóbìnrin yẹn ó mọ̀ pé blue film ló ń fún ìyàwó yẹn ó dẹ̀ mọ̀ pé ó máa padà mú blue film yẹn wá ọkùnrin ó máa ń think ahead yín ní tẹ́ ẹ̀ bá mọ̀ ó mọ̀ pé blue film ló fún un ó dẹ̀ mọ̀ pé ó máa padà wá. hello. hello ma ṣe ká ẹ lọ́sọ̀ ẹ ká sọ ẹ kúrò rẹ ẹ kúrò rẹ ma. ìdánwò ṣé whatsapp number yín lélẹ̀ ma. bẹ́ẹ̀ni. àjọ ẹ̀wọ̀n mo ní ọ̀rọ̀. ó mọ̀ pé fíìmù tó ń fún yẹn ó mọ̀ pé ó máa padà ó máa dá padà wá ó mọ̀ pé blue film lo ń fún òun náà ti máa ṣàìsì dí obìnrin yẹn wò òun náà ti máa rí bóyá obìnrin àtọkọ ẹ̀ á ti máa rí nǹkan kan tó ń ṣẹlẹ̀ nǹkan kan ó lè máa ó kàn lè blue film to wá gbà yẹn ó mọ̀ pé blue film lo ń fún ó dẹ̀ mọ̀ kó máa blue film yẹn padà ó dẹ̀ mọ̀ pé tó bá dá padà ọkùnrin yẹn mọ̀ pé tó bá dá padà òun á fẹ́ confirm pé ṣé blue film ni mo fún ẹ lóòótọ́ abi blue film kọ́ ni mo fún ẹ ọkùnrin tó bá ti rí ẹ ní ìmúra tó wá òun gan máa ń rò lórí ara wọn pé kí ló mìn tó fi wọ tó fi wọ aṣọ tí ò ní bra tí kókó ọyàn ẹ̀ wọ̀n kí ló mìn tó fi wọ̀ wá òun náà máa ń rò áworú aṣọ tó wọ̀ pé kí ló wà lọ́pọlọ ìwọ obìnrin tó fi wọṣọ ìwá sínú ilé mi òun lòun náà fi sẹ́ẹ̀tì nǹkan tó sẹ́ẹ̀tì yẹn tó fi mú blue film yẹn tó dẹ̀ fi padà dé tó dẹ̀ tún ṣe fi blue film yẹn pé ó yá wo blue film yẹn ẹ jẹ́ ká try blue film yìí de dẹ̀ bẹ̀rẹ̀ wo blue film a de di story hello. hello ìka sí àlàáfíà ni. àlàáfíà ni. ó fẹ́ dá sí kínní yẹn ní sábà dá sí. mo ń gbọ́ yín sà. ṣe rí nǹkan tí obìnrin yẹn sọ yẹn ó ti ṣẹlẹ̀ sí ilé kórè kí n tó travel. Mm-hmm. òye yìí mm. ó ti ṣẹlẹ̀ sí mi rí ṣe ilé tá a gbé yẹn níbi ibi sáà ìdọ̀dọ̀ ṣàgìṣà nílé yẹn fúláàtì ni wọ́n fún mi wọ́n rẹ̀ǹtì self-contained bẹ́ẹ̀ wọ́n ti gba wọ́n ti occupy gbogbo fúláàtì tẹ́lẹ̀ àwọn agbélé yẹn fún mi lẹ́yìn so máa yẹn wá jẹ onífàájì èèyàn àwọn ń lo fúláàtì wájú òyàwó ẹ̀ṣẹ̀ ìbímọ ni ọmọ yẹn ti pọ ọmọ ọdún mẹ́wàá kí mo fẹ́ fàyọ ní pé ìdí pé ọkọ bá máa gbélé onífàájì ni ọ̀la pàtí èmi pàtí lóbìnrin yẹn obìnrin yẹn wá pe ọkọ ẹ̀ lọ́jọ́ kan ara ọmọ ẹ̀ ò dá ọkọ ẹ̀ ò gbàgbọ́ bí wọ́n lọ sọ́dọ̀ ọkùnrin míì ni obìnrin míì ni rárá ó ṣe wá bá mi nìyẹn lóru aago mẹ́ta òru bọ̀dá lágbọ́já ẹ wá bá gbọ́ mo bí lọ sọ́sìpítù nǹkan kan láti gbà ẹ ṣá bí mo ṣe ṣe kíárì tó obìnrin yẹn ṣá kò jẹ́ kí n gbádùn. àtìgbà ilẹ̀ tí ń do. àtìgbà ẹni kò jẹ́ kí n gbádùn rárá pé mo gba ọmọ òun là nǹkan nǹkan pàtẹ sọ pé jẹ́ ká lọ síta lókè o inú ilé yìí láti máa ṣe iṣẹ́ nílé wọn ìgbà tó yá tó sú mi ṣá mo láti jáde because ó fẹ́ ṣe àṣehàn advice máa fáwọn ọkùnrin ni pé tó bá wọn pé oníyàwó lé tó o bá fẹ́ ṣe mọ́ kó jẹ́ kí obìnrin yẹn mọ̀ because ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ tó obìnrin yẹn bá dá ó máa wà lọ́rùn ọkùnrin ó máa bí tó bọ̀. ẹ ṣeun kí tẹ tó máa gbọ́rọ̀ mi lọ ẹ jẹ́ advertise náà torí mo kọ́ àwọn obìnrin kan wà tó rẹ̀kẹ́ mo sì ní nǹkan tí mo fẹ́ play fún yín bẹ́ẹ̀ mo kàn fẹ́ kẹ́ mọ̀ wípé anyway dynamic homes and properties ilẹ̀ wọn ó sì ń tà ní wàràwàrà mo sọ fún yín pé ìwé tèmi máa dé ìwé favour favour estate phase one tí ẹ rí lórí page mi tí mo ní one point five million ó máa di two mil two point five million ní next ní upper week ó máa di two point five million tèmi lé iléeṣẹ́ ti rí ìwé tèmi rèé deed of land mi ló ti dé yìí ó ní ṣẹ́ ti rí ìwé ilẹ̀ tèmi rèé mo sọ fún pé gbogbo bí tí bá ti ń polówó ọbẹ̀ gbogbo ẹ̀ ni mo ní ìwé tèmi ló dé yìí gbogbo ẹ̀ lèmi náà ń gẹ̀ẹ́tì ń bẹ̀ èmi ò ní bá wọn lè rà tí ò nọmọ nú one point five ní ilẹ̀ yẹn nísìn tó bá máa fi di upper week ó máa di ó máa di two point five opposite university kan ní two minutes drive to um, redeem camp Ni one point five náà ń tà nísìn tó bá máa fi di another two weeks ó máa di two point five ẹ tètè pé danabit Abi kẹ́ ẹ pè mí plus four four seven four zero four eight five one two three four àbí kẹ́ ẹ pé danabit ẹ pé danabit sórí Eh, plus two three four seven zero four four four three three three one six ó máa di two point five ni upper week ẹ jẹ́ kí n ṣe àwọn ìpolówó kí continue hmm. ẹ jẹ́ kí n ṣe àwọn ìpolówó torí mo ní mo tún ní commit mo tún fẹ́ gbé jáde <laughs> ẹ̀yin tiktok mo fún yín o oúnjẹ dé oúnjẹ dé eh, mo tún ní nǹkan míì tí mo fẹ́ gbé jáde fún yín Danabit homes and properties ẹ lọ ẹ bá mi ẹ patronize wọn ilẹ̀ yín wà secured any year ṣe bá fẹ́ filẹ̀ dé ó wà secured bẹ́ẹ̀ ẹ gbóhùn sókè ìyá lórí àwọn ọrọ̀ ajé yín. ẹ kalẹ́ o hmm. láti lè ṣe láti lè ṣe Jola Chromathetics oríléeṣẹ́ wa wà ní nọ́mbà four one. seven old kent road thirty ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa on zero seven nine five zero one nine five two four eight. ẹ pè fóònù nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí Ẹwọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni zero seven nine five zero one nine five two four eight. Mm-hmm. anyway ó dàbí pé wọn ò tí ready fún mi. at the moment we are we are offering master class courses like uh, facial massage manicure pedicure manicure dermaphila skin booster fat dissolving and for glow skin and lightening and brightening skin we are trained students to become IV vitamin giver. jẹ́ ń ka nínú ìwé ni ẹ lè sọ gbogbo kíní ìsorí kó tiẹ̀ dùn máwọn èèyàn ẹ ń ka nínú ìwé ó ń bọ̀ èmi gan ó ń bọ̀ mi ẹ sọ lórí kò ṣe dandan ní kẹka nínú ìwé ẹ mọ nǹkan tẹ́ ń ṣe lórí ẹ sọ lórí. okay like a ń kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe máa ń fún àwọn clients ní IV vitamin. àwọn èèyàn gan sọ pé this advert is boring mo láwọn èèyàn gan kọ síbí báyìí pé this advert is boring. oh sorry. anyway nǹkan tó ń ṣe ni pé gbogbo ìwọ tó bá fẹ́ learn bó ṣe ń ṣe teeth whitening bó ṣe ń fúnyàn ní iv bó ṣe ń ṣe facials bó ṣe ń ṣe anything àsìkò nǹkan tí wọ́n tó specialize dé lórí nìyẹn. hello. hello. ẹ jọ ẹ pè padà after this advert ẹ má bínú ìwọ tó bá fẹ́ learn bí wọ́n ṣe ń ṣe iv bọ́n ṣe fúnyàn ní iv tí wọ́n ṣe ń ṣe kójú èèyàn glow tó bá fẹ́ learn bọ́n ṣe ń ṣe eh, facials tó ṣe bó bá fẹ́ learn bọ́n ṣe ń ṣèdí bó bá fẹ́ learn bọ́n ṣe ń ṣe ọyàn gbogbo ẹ̀ òun ni wọ́n ń kọ́ wọn nọ́mbà wọn ni wọ́n ti pè síta yẹn gbogbo tó bá fẹ́ ní glow skin glow face tó bá fẹ́ gba botox tó bá fẹ́ kọ́ bọ́n ṣe fúnyàn ní botox bọ́n ṣe fúnyàn ní injection tó máa mú ara èèyàn jọ̀lọ̀ nǹkan tó máa yọ lines lójú ẹ contact wọn wọ́n ti pe nọ́mbà wọn fún yín lẹ́yìn lẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ learn tẹ́ bá fẹ́ ṣe kíá kíá course ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe level three level five tó dẹ̀ jẹ́ wípé ẹ fẹ́ learn ẹ̀ ẹ fẹ́ ṣe kẹ́ lè ríṣẹ́ oníwèé oníwèé o lè lọ ṣe kíá certificate course lọ́dọ̀ iléeṣẹ́ nọ́mbà tí mo fẹ́ pè yìí bóyá gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe kíá training level one level three level five ìwọ tó bá fẹ́ ṣe health and social care pè wọ́n sórí nọ́mbà yìí oníwèé oníwèé o lè ní sọ́wọ́ tọ́lọ́n bá dẹ̀ da ẹ lóhùn ó ti ní nìyẹn ìwọ tó dẹ̀ ń wáṣẹ́ tó fẹ́ ṣeṣẹ́ care care certificate course pé nọ́mbà tí mo fẹ́ sọ fún yìí kò ń ṣeṣẹ́ náà fúnyàn o course ni o training ni o kò ń ṣe o ẹ pè àwọn nọ́mbà tí mo fe fún yìí zero seven four two six five six six three three five plus four four eh, seven four two six five six six three three five ìwọ tó o bá fẹ́ ṣe iṣẹ́ care tó dẹ̀ nídìí certificate tó nídìí láti ṣe training yẹn kó tó lọ ṣe nọ́mbà tó máa pè nìyẹn ẹ má gbàgbé iléeṣẹ́ danabit ilẹ̀ wọn ń tà wàràwàrà in another two weeks á di two point five ẹ má gbàgbé o ẹ má gbàgbé o ẹ lọ ẹ lọ um, patronize wọn tí bá ti wá play kíní tí mo fẹ́ play yìí lẹ́ǹkan yìí màá wá tún bẹ̀rẹ̀ màá wá fáwọn èèyàn ní àyè àwọn obìnrin míì ẹ̀yin tẹ́ fẹ́ pè tẹ ní inú irú experience yẹn wá fún yín láyè má ṣe wá Do you want to send money to Nigeria with high speed, low fee, and no hassle? Try Gmotap. Gmotap is a reliable platform that allows you to transfer money to your loved ones in Nigeria. Download Gmotap today from Google Play and App Store and send money to your loved ones to Nigeria from the comfort of your home bó bá fẹ́ fowó ránṣẹ́ láti ilẹ̀ gẹ̀ẹ́sì sí orílẹ̀-èdè Nàìjíríà Gmotap ni kò lò Gmotap á fún ẹ láǹfààní láti fowó ránṣẹ́ láti ilẹ̀ gẹ̀ẹ́sì sí àwọn èèyàn rẹ lórílẹ̀-èdè Nàìjíríà láláì ní làálàá tàbí bayobayo nínú download app Gmot lónìí kí wọn náà darapọ̀ mọ́ àwọn ènìyàn tó ń lo Gmot app láti fowó ránṣẹ́ sí orílẹ̀-èdè Nàìjíríà download app Gmot látòrí Google Play tàbí App Store. Gmot app is the brainchild of global investment located at Unit 1, 5 Clockhouse Avenue, Backing, IG117FX, United Kingdom, UK, or visit our website at www.gmont.co.uk or call 0748 or 0208 591311. Gmont app, sending money to Nigeria with no hassle. Am I condemn anybody, Bio? bó ṣe bó ṣe lè handle nǹkan ó yàtọ̀ sí bẹ́lòmíì ṣe lè handle ẹ̀ ẹ má condemn anybody ẹ̀yin ọkùnrin tẹ́kọ̀ wà lórí platform yìí mo fẹ́ kẹ́ kọ́gbọ́n ni wípé kẹ́ mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tó bá fì wípé o lè take ìyàwó ẹ̀ for granted báyìí pé o fẹ́ abandon ẹ̀ sínú ilé àwọn ọmọ tó o gbà sínú ilé lọ́mọ ọ̀dọ̀ àwọn ọmọ tó o gbà as driver àwọn ló máa máa dó ìyàwó ẹ̀ o ni mo sọ fún pé tó bá kàrá ǹgídá ipe okó ẹ̀ ò ṣiṣẹ́ mọ́ lọ dọ́gbọ́n sí kókó ẹ̀ lè rí òbò ìyàwó ẹ̀ dó otherwise nǹkan tó máa máa ṣẹlẹ̀ rèé tó bá jẹ́ pé ọkọ lọ dọ́gbọ́n sí tó ń dóyàwó ẹ̀ gbọ́n nǹkan tóbìnrin yẹn sọ ó ní alákọ̀ọ́kọ́ tó ń kọ́kọ́ ṣe ó ní ẹ̀rí ọkàn jẹun ó nígbà tóun ti wá ń ṣe ó ní ẹ̀rí ọkàn ò jẹun mọ́ nísìnyí ọkọ tí ò fẹ́ kó jáde tẹ́lẹ̀ ó ti wá di ọkọ tó jẹ́ wípé bó bá tiẹ̀ lọ fún ọdún kan gan òun fẹ́ kó lọ fọ́dún kan àbọ́dún méjì kó má padà wálé kóun lè gbádùn ara o bọ́rọ̀ obìnrin ṣe rí nìyẹn ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá ti ń dó òbòmíì níta ẹ̀yin lẹ lè dóbòmíì láìsí emotion ẹ̀yin lẹ lè dóbòmíì nítorí pé ó nídìí ó nídìí ńlá ó lọ́mú ńlá obìnrin ò kí sábà lè dókò míì láì ní bá ní tó bá dẹ̀ ti mú obìnrin lọ dókò míì obìnrin ò kí dókò míì láì nífẹ̀ẹ́ ọkùnrin yẹn ó máa kó gbogbo ìfẹ́ yẹn sí ọ̀dọ̀ ọkùnrin yẹn ni pàápàá ìwọ ọkùnrin tó lè láòbò ìyàwó tó gbà kíyàwó mú okó ẹ ìjọ tó bá ti bọ́ sọ́wọ́ ọmọ kékeré àwọn ọmọ kékeré tó dẹ̀ jẹ́ ọkùnrin wàláì wọ́n máa ń gbádùn láti láòbò obìnrin nínú àwọn tó nínú àwọn tó ń láòbò obìnrin jù àwọn ọmọ àwọn young boys ni àwọn ọmọ kéékèèké àwọn under thirty ó sì máa ń gùn wọn wọn máa dẹ̀ láòbò obìnrin yẹn gbogbo gbogbo gbogbo ara obìnrin yẹn á wálẹ̀ ara wọn á dá ṣẹ́kẹ́ wọ́n máa lá òbò àwọn yẹn máa ń lá òbò obìnrin láti create impression ni àwọn ọkùnrin kéékèèké yẹn wọ́n máa ń lá òbò obìnrin láti create impression wọ́n máa ń lá òbò obìnrin kí obìnrin lè mọ̀ wípé ayé tún sì kù síbì kan ìwọ ọkùnrin tó wà lè lá òbò obìnrin o lè lá òbò ìyàwó ẹ̀ tí ẹ bá bá ẹ tó ìyàwó ẹ̀ bá ti bọ́ sọ́wọ́ àwọn younger guys yẹn tọmọ òbò lá ọ̀tọ̀ àwọn àgbàlagbà ọkùnrin fifty yẹn ọ̀pọ̀lọpọ̀ nu wọn tó bá fẹ́ lọ́bò wọ́n máa ń kọ́ gbóòórùn ẹ̀ o wọ́n á kọ́ gbóòórùn ẹ̀kọ́ tó la ìmí àtútọ́ sí ìmí àfi ẹ̀yìn jẹ́ àwọn àwọn younger girls ah, àwọn younger guys ẹ eh, wọ́n máa ń fẹ́ fi impression lẹ̀ tó bá ń lá òbò obìnrin ni àwọn ọmọ kéékèèké yẹn wọ́n máa ń fẹ́ fi impression lẹ̀ tí wọ́n bá fẹ́ lá òbò obìnrin ni so wọ́n máa la nílà wípé kó gba obìnrin yẹn kí okó obìnrin yẹn lè máa irritate okó ọkọ ẹ̀ lè máa irritate ẹ̀ ni ìwọ ló ò ní fàyè ẹ̀ lẹ̀ tó bá ti fi àyè ẹ lẹ̀ pẹ́rẹ́ tó bá ti tó bá ti gbá ìdọ̀ ìyàwó ẹ mú ìfùngàn ìwọ tó ṣì ń lá òbò ìyàwó ẹ tó ṣì ṣe hmm. tó ń la tó ń la bíi pé o ṣáà ní ńlá òbò ẹjẹ máa la ó ní ńlá òbò ẹjẹ máa la àti yín ká ti ní kí ńlá òbò yín ó yá jẹ ńlá wàá bá ń bẹ̀ òbò bí àwọn ọmọ àwọn ìwọ ọkùnrin tó wà nínú ilé tó ń gbọ́ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ yín máa padà Achinika Tiniki Laobo Achinika Tiniki Laobo but ṣọwárí àwọn àwọn guys kéékèèké yẹn àwọn máa ń la bí ìgbà tó yẹ pé wọ́n ń jó oúnjẹ alẹ́ olúwa ni ó ti ríbi tó ti ń jó oúnjẹ alẹ́ olúwa ní catholic rí wọ́n á fún ẹ ní bread wọ́n máa fún ẹ ní wine lé lórí <laughs> wọ́n máa ń la bí ìgbà tí wọ́n ń jó oúnjẹ alẹ́ olúwa ni wọ́n máa ń la bí ìgbà tí wọ́n fẹ́ ṣìnú àwẹ̀ ni wọ́n á la tó bí wípé ẹni tí wọ́n ń la òògùn ẹ̀gàn inú à máa dùn pé ṣó bòmí ńlá yìí inú a máa dùn pé ah ah ṣé bisikíìtì ló ń jẹ ni kí ló ń jẹ yìí bí àwọn àwọn ọmọ àwọn boys kéékèèké yẹn ṣe ń lá òbò ìyàwó lé nìyẹn so ìwọ ọkọ tó o bá ti fi ìyàwó ẹ sílẹ̀ tó o ṣe nǹkan tó yẹ kó o ṣe tó jẹ́ kí recklessness tó jẹ́ kí nonchalant nonchalant attitude kò jẹ́ kó kó payí ẹ wọ́n á bá ṣẹlọ tó sanwó ilé fún ẹ tó gbà sínú ilé ló máa dóyàwó ẹ ó dẹ̀ mọ nǹkan tó dùn obìnrin jù tó dùn ọkùnrin jù láyé kí ẹni tí ò tu ẹ tẹjọ́ ń gbénú ilé tó o lè fún lówó kó jẹun tó ń ṣe ṣàṣàṣà fún ẹ tó o lè fún ní nǹkan kó ṣe tó wá jẹ́ pé òun ló ń dó ìyàwó ẹ̀ mú ẹ lára ó rí pé ayé ẹ ti ta. mo ṣe mo fẹ́ play voice note fún yín mo ń bọ̀ ẹ jẹ́ ká gbọ́ lè iná hello jẹ́ ká gbẹ́ni tó pè wọlé yìí náà kí tún wá play voice note míì fún yín. hello ẹjọ yín tí ẹ má fi kíní láti yín ká náà ti gíràn. hello hello hello mo ń gbádùn yín sẹ́yìn náà nírú experience yẹn ìyá mi. ẹ kálẹ́ ma ẹ kálẹ́ o ẹ kálẹ́ ìyá mi ṣe nírú experience yẹn ni ṣé ń gbọ́ mi. mo ń gbọ́ yín mo níṣẹ́ yìí náà nírú experience yẹn mo ń gbọ́ yín máa ṣe nírú experience yẹn ni. ẹ wo mo ní dáadáa àǹtí Yínká mo ní dáadáa. ẹ gbóhùn sókè. ṣé ń gbọ́ mi ṣé rí ọkọ mi jẹ̀dá kọ̀ọ̀kan tó yẹ pé ṣé ń gbọ́ mi. ẹ mo ń gbọ́ yín ṣe rí ọkọ mi jẹ́dá kan tó jẹ́ pé ó máa ń lọ ni hmm. ó lè lóun la Àbújá lénìí hmm. òun lọ lọ́la ṣe ń gbọ́. mo ń gbọ́ à ń gbọ́ àgbọ́yé mo wà ń bí mo gbọ́ yín. Hmm. ó lọ ó lọ lọ́la àbújá ni ṣé hmm. rí nǹkan wà ládùúgbò wa ṣe ń gbọ́. Hmm. n bá ti ń kọjá wọn kí mi á máa kí mi á máa kí mi dáadáa á máa kí mi dáadáa máa yẹn máa ń kí mi ṣé ẹ rí bóyá ìdíjọ́ kan máa yẹn bá wá sẹ́nu géètì wa àwa nìkan la dẹ̀ wà nínú nínú compound máa mm. yẹn bá wá ló bá ní àmàdá mo máa ń kí yín ẹ̀kọ́ máa ń kí mi bákan bákan ẹ̀kọ́ máa ń lọ bákan bákan bákan ẹ̀kọ́ máa ń kí mi bákan bákan ẹ̀kí ń kí mi dáadáa àǹtí nǹkan mo bá ní àkó má bínú pé bí mi ṣe máa lifestyle mi nìyẹn mm. pé kó má bínú tó mm. má yẹn bá ní òkè mo bá ní sọ máa wọlé ló máa wọlé abájókòó síta àbájọ ń sọ̀rọ̀ máa yẹn ṣáà ń bá mi sọ̀rọ̀ á máa ṣe from there ni àti máa yẹn dọ̀rẹ́ àti nǹkan èmi àti máa yẹn bá di ọ̀rẹ́ tí n bá sọ nǹkan fún yín ó wà máa ń wá a máa wá ó lè pè mí lórí fóònù madam ṣe wà ń lé màá ní mo wà ń lé ni pé òun fẹ́ wá kí mi màá ní ṣẹ́ẹ̀rẹ̀ mọ̀ kọ́kọ́ náà tó dẹ̀ ti sán lọ bí ìwèrè hmm. ẹ mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ẹ rí dẹ́símà yìí máa tèmi àti máa yìí jọ máa akọ̀jókòó akọ̀jọ́ ń sọ̀rọ̀ tó mm. wá ń wo nǹkan lórí fóònù ẹ̀ from there èmi àti ẹ̀ àbí ká máa fẹ̀gbẹ́ kan ara wa kó máa kó máa ìta ìta la máa kọ́kọ́ ń jókòó sí o mm. a ṣáà máa fi àwọn fóònù kankan hàn mí lórí fóònù àjọ mm. máa ń sọ̀rọ̀ àǹtí nǹkan ṣe rí jọ tí a máa dóra wa àǹtí nǹkan ò ó dó mi tán tí n bá sọ nǹkan pé tó bá ń sọ wípé èèyàn dóyàn tán hmm. àìsínká hmm. ó dò mí tán hmm. ó dò mí tán so láti ọdún náà àìsínká tí bá ṣe pé máa yẹn travel out àbá sì máa dóra wa dọ́là tí máa yẹn fi travel out àìsínká la fi ń bọ́ ara wa tí máa yẹn fi travel out òun la fi ń bọ́ ara wa ṣe é rí gbà tó travel out báyìí mo mọ̀ lára ó láòbò mi débi wípé téèyàn bá ń láòbò èèyàn kéèyàn máa láòbò èèyàn bí ìgbà téèyàn ń la ẹ máa ice cream kan báyìí tán máa ń fà sórí bisikíìtì báyìí tó yẹ pé èèyàn kàn máa máa pa hmm. ẹtùmọ̀ orí nǹkan bẹ́ẹ̀ tí èèyàn máa fọwọ́ hàn lára ẹ̀ tẹ́ẹ̀tù ní fẹ́ kó kàn sílẹ̀ hmm. má yẹn dùn mí pa àti nǹkan tó bá léèyàn ń dóyàn bàjẹ́ ó dó mi gan ṣe rí lásìgbà yẹn tí ọkọ mi bá dó mi báyìí ó dó mi bí ìgbà yìí pé ẹ wo kí n ṣáà fún kó má rojọ́ mi pé mi ìgbà fóun mọ́ àǹtí nǹkan ṣùgbọ́n lásìkò kí máa yẹn tó kí máa yẹn tó kó tó máa lá òbò yín ṣọ́kọ ilé yín lá òbò yín. kò láárí ẹ ẹ parọ́ pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ yìí o hmm. ẹ ẹ parọ́ o gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ ẹ ẹ o àǹtí nǹkan ṣé ẹ rí gbogbo ọkùnrin kó máa gbọ́ mi báyìí tọkùnrin ò bá mọ bó ṣe máa lá òbò ìyàwó òbò ìyàwó tó bá ń dùn ẹni kó lọ fọ̀ ọ́ kọ́ mọ́ṣẹ́ àtomi kọ́ fi fọ ètè sí ẹ̀ kọ́ bu omi sínú ẹ̀ kọ́ fomi ṣàn án àti nǹkan kọkùnrin yẹn gbé ẹnu sínú òbò ẹ̀ kó kí ahọ́n bò kó kí ahọ́n bọ̀ kó máa fi kó o jáde. ṣé ẹ̀ ń gbọ́ mi àti nǹkan. mo ń gbọ́ yín ìyá mi máa yẹn domi débi wípé ṣe rí gbogbo àwọn ẹ wo àwọn ọkùnrin kan máa gbọ́ ọ kọ́ mọ bó ṣe máa máa lọ kọ́ bó ṣe ń la òògùn ọkùnrin ní àgbẹ̀ mi tó bó òògùn ṣó jù yín lọ àbẹ́yìn lẹ jù lọ. kí lẹ rí. ṣọ́mà náà jù yín lọ àbẹ́ jù lọ. ó ti lọ gbàlọ́gbà ní máa yẹn ó jù mí lọ ó gba tó yá bíi three years lọ́wọ́ mi àti nǹkan bíi three years péré ṣùgbọ́n nǹkan wà ń bẹ̀ ó ga máa yẹn ga gan ó wá ní okó tàǹwì àti nǹkan ó ní adé lórí ẹṣẹ́ rí tí okó bá tún wá ní adé lórí hmm. nǹkan gidi ni hmm. tí o bá fẹ́ yọ síta báyẹn mọ̀ pé àwọn adé yẹn máa ṣe bákan kan bá kan nínú ìdí èèyàn ni àǹtí nǹkan hmm. amúgbádùn ah, òkú ọmọkùnrin. lórí pé ó dẹ̀ kọ̀ọ̀kan ó ń kí yín ládùúgbò ni ò kíkí láti kíkí láti kíkí lẹ fi ló fi di dídó. nǹkan ọlọ́run kíkí ni òun kíkí ni àjọkọ́lé sádùúgbò ni tí ìgbà kọ́kọ́ mi bá wà ní mọ́tò tá a bá ń jáde báyìí tó bá wálé ọ̀rọ̀ náà tó bá tọ́lọ̀ bá jẹ́ kó túlẹ̀ níbi tó bá wà tó bá wálé weekend tá a bá ń jáde báyìí mí ì dá lóhùn tó bá kí mi á kọ̀kọ́ kan mi mr lágbájá ṣe wà pààrọ̀ ṣe kújọ́ mẹ́ta nǹkan ìyẹn ni tó ń doyún yẹn tẹ́ bá ẹni sùúrù ìyẹn ni tó ń doyún yẹn tẹ́ bá jọ ń jáde ìyẹn ni ìyẹn máa tó ń doyún yẹn ládùúgbò yẹn tẹ́ bá jọ ń jáde tí <laughs> ẹ̀yin àtọkọ yín bá ń jáde á wá kí ọkọ yín mò ń gbọ́. akọkùnrin hmm. mi kò dẹni kí mi náà dẹni dá sí i. Mhm ṣùgbọ́n tọkọ mi bá ti lọ báyìí àǹtí Yinka èmi gan máa ń fi fóònù pè ní o àǹtí okó mi o ọlọ́run okó dùn okó dùn tẹ́ ẹ bá tún wá rẹ́ni tó mọ̀ ọ́dọ́ wọ́n á gún yín wọ́n á gún yàn bí ìgbà tí yàn ń gún yàn ni ẹ ò pé tẹ́ bá gún iyán tẹ́ bá tẹ iṣu dáadáa kò ní lọ́mọ kò ní ní kókó kankan mm. bó e máa ń gún mi nìyẹn mm. á gún mi tó máa wọlé tó máa wọ tó yẹ pé iṣẹ́ rẹ̀ àǹtí Yinka ìjọ yẹn ti ń bá dó okó báyìí máa sùn bí ẹni tí wọ́n fún lóògùn oorun ọkọ ilé ṣé ọkọ ilé dẹ̀ pa ṣé ọkọ ilé payí tì ni àbí kò doyin dáadáa mọ́. kò pálí sí kò ráyè ni kò ráyè dòun kò ráyè iṣẹ́ pọ̀ ju ayé lọ ni bẹ́ẹ̀ ni iṣẹ́ pọ̀ ju ayé ẹ̀ lọ ni àti nǹkan tí iṣẹ́ bá ti pọ̀ ju ayé ọkùnrin lọ ilé ẹ̀ máa dàrú láàfíàsì ni. Hmm. àti nǹkan hmm. ilé ẹni yẹn máa dàrú kò sí bó ṣe fẹ́ ṣe é tó yàwó yẹn bá ń pretend èmi bí mo ṣe wà mo máa ń pretend fún ni àti hmm. nǹkan tó bá dé báyìí èmi náà yà aṣojú fúrú tó bá ní kinní kan yá màá ló yá náà rí ah, èmi sì máa ti gbádùn ẹ̀mí mi níbi tí tẹ́ni á ti wọlé á ah, lò tẹ́ àǹtí nǹkan inú compound la ti ń á ti tóra wọn nu compound rè. ok ṣé ilé yẹn ẹni sùúrù ṣé ilé yẹn ilé ọkọ ti yín ni. ilé ọkọ mi ni mi ìlọlé má yẹn. ok ó máa wá bá yín ní ó máa dóyin mọ́nú ilé ọkọ yín ni. ó máa bá mi ní bẹ́ẹ̀ ni àǹtí nká. ṣé nínú bedroom yìí ló ti máa inú bedroom yìí ló ti máa doyin. inú bedroom lọ́kọ̀ ni à ń dúra one sitting room à ń dúra one bedroom mi bọ́ à dúra one bedroom alájì o à dúra one bedroom ọkọ mi rárá rárá. bọ́ inú bedroom ti yín. inú bedroom mi gangan ni hmm. ṣùgbọ́n mo máa ń gbádùn sitting room yẹn ju bedroom lọ tá a ti ti géètì tá a ti máa ti géètì tá a ti máa tilẹ̀kùn tá a máa fúnra wa gidi tá a máa fúnra wa gidi àǹtí Yínká kò dẹ̀ sẹ́dà àlàyé kan tó mọ̀ pa ń bára wa sùn mo ṣe ń sọ síta lálẹ́ yìí kò sẹ́dà àlàyé kan hmm. ṣó ti yé yín àǹtí Yínká ṣé gbogbo ọkùnrin tí ò bá mọ bó ṣe máa tọ́jú ìyàwó ilé àdáàbò hmm. àǹtí Yínká kí n tún sọ nǹkan fún yín hmm. tó bá tí ọkọ mi bá dé tó bá ní yá kí n dìde ipa fẹ́ bára wa sùn máa sùn gbalaja báyìí Hmm. èmi tí mo ti yó èmi tí mo ti dóko tí mo ti yó ẹ mọ kéèyàn ń wá kéèyàn ebi máa pààyàn kéèyàn jẹun kó yó kó bá fúnyàn lẹ́ran gan yẹn kó máa wò bí bí ìgbà ìpẹ́ fúnyàn poison hmm. àǹtí Yínká ó ń dò mí gidi tọkọ mi bá ní ó yá màá kọ́ sùn gbala ẹja báyìí ni ẹ mọ kéèyàn sùn gbala hmm. kódà mi ní fọwọ́ kàn mí ní fúnra ẹ̀ ló máa ṣe fúnra ẹ̀ nígbà tó ẹ̀ ń tẹ́ ẹ pé three minutes drive ni àǹtí Yinka three now, minutes drive lọkọ mi. kí wàá ní ìyàtọ̀ láàrin tí màá yẹn bá doyin má ní ìta yẹn kí ló sun yín débi pé ó fi ó ẹ fi aláwẹ̀ láti doyin gan kí ló sun yín because ẹ lọ́kọ yín máa doyin ṣùgbọ́n kò ráyè kí ló sun yín débẹ̀ kí dẹ̀ ní. mo kì í gbélé táyì tí n bá ní ìdí ẹ̀mí ní rí i màmá kò tí n bá send àwọn blue film sí yín ẹ̀rọ ọlọ́run àbáyìn màmá wo blue film má dẹ̀ máa fi release àǹtí Yinka. Hmm màmá wo blue film màmá ṣe release mo dẹ̀ rẹ́ni tó gbóko dé kéèyàn gbé oko wá ah ah àǹtí nǹkan mo ń jẹ́ omi tó kéèyàn mo yóò bí. ṣé oko tiẹ̀ tún tóbi ju oko ṣé oko tiẹ̀ tún tóbi ju oko ọkọ yín lọ ni. ó fẹ́ tóbi ju oko ọkọ mi lọ ó wá mọ̀ ọ́ lò hmm. oko ọkọ mi náà wà ń bẹ o ṣùgbọ́n oko máa yẹn ṣe rí àǹtí nǹkan hmm. mo kó ìfẹ́ tó bá ní gbogbo ìfẹ́ mo kó lórí ọkọ mi ṣùgbọ́n ó disappoint mi gan ṣé ẹ rí máa yẹn mo kó gbogbo òfé orí ọkọ mi báyìí mo dẹ̀ dá lé lórí. Hmm, láti ìgbà tẹ́tí wá ń do àbí. tó bá ń bá mi sùn báyìí bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni àti Yínká olùkọ́ ọkọ mi mo máa ń wò lójú ẹ̀ tó bá ń bá mi sùn hmm. tí màá túra ká àti Yínká ó tó stage kan ṣẹ́yìn tí sọ nǹkan fún yín ó tó stage kan mo fún un ní kọ́kọ́rọ́ géètì wa. Hmm ní extra tí mo fún tó bá ń bọ̀ báyà kọ̀ wọlé ó tó ṣèdè kan mo máa ń rìn hòhò nínú ilé tó bá wà nínú ilé. tọkọ yìí bá wà lọ ka yín mọ bẹ́ẹ̀ kọ gbàgbé ti fún ní kọ́kọ́rọ́ géètì yìí tọkọ yìí bá kọ. kò ní ká ẹ̀sìn nàìjíríà mọ̀ ṣe tán nígbà tó ń lọ ó ti hand over kọ́kọ́rọ́ fún mi. no nígbà yẹn nígbà yẹn tẹ fún ní kọ́kọ́rọ́ yẹn. wọn ò lè ká wọn àǹtí nǹkan kí ló fẹ́ fi ká kí ló ṣé ẹ rí most of àwọn obìnrin tá a wà níta àǹtí nǹkan and soft soft and suffer in pretense ni. Hmm. àárín ẹ̀rìn lórí irọ́ inú inú àwọn obìnrin ta most of àwọn obìnrin èmi ń sọ èmi jẹ́ number one èmi jẹ́ èmi lè witness sí pé ṣé ẹ rí àwa obìnrin kan wà níta tó jẹ́ wípé a kàn rẹ́rìn la hide under pretense ni wípé inú ilé wa tò inú ilé òtò kankan ókè ńgbà tẹ lọkọ tọkọ máa lóun travel for a month ẹ jọ kí ma máa kọwọ́ dì gini kí n máa fi gún dì mí mo gbé àdẹ̀jọ gbé gbé gbé gbé nínú ọdún kan mo lè kaye igba tí mo lè kọyé igba tí mi àtọkọ mi ń bára wa sùn àǹtí nǹkan obo yi ní máa fi sínú ní lọ àbí ni máa kó nínú èmi èmi dó máa yẹn mo dó dáadáa mo dó bàjẹ́ èmi gan mọ̀ pé mo dó mo tọ́ba níyàn kó ọkùnrin mo kó hmm. àti nǹkan èmi fúnra mi pè létà nígbà tó yá mò ń pè pé adìẹ máa bọ̀ náà di aláǹpẹ̀ra wa hmm. di adìẹ aládé wa. wá pé ń kọ́ wá yín. nítorí ó jẹ́ àti nǹkan <laughs> jẹ́ ọ̀rọ̀ nítorí ó dé ẹ kéèyàn tí má ti sọ nǹkan fún yín àti nǹkan tó bá ń bọ̀ ní mo. olúwatifẹ́ i'm not interested in whatever you you please delete that your comment if you don't want me to block you. mo ń gbọ́ yín. ṣé ẹ̀ ń gbà àǹtí nǹkan. ẹ mo ń gbọ́ yín. tó bá ń bọ̀ ní mo àǹtí nǹkan mo dẹ̀ máa ń sá mo máa lọ sá lọ́nù yàrá tí màá lọ sùn tí màá lọ tilẹ̀kùn kí ló fẹ́ ṣe fún mi ẹni tó máa bá mi sùn tí mi ní enjoy kí ni mo ok ṣé tọkọ yín bá fẹ́ tọkọ yín bá sọ pé òun bọ̀ ń lé ẹ máa fọgbọ́n sá lọ sínú ilé lọ tilẹ̀kùn lọ mọ́rí. màá sá lọ sínú yàrá tí màá sáré lọ tilẹ̀kùn mọ́rí tí màá pretend pé mo ti sùn hmm. àǹtí nǹkan hmm. tí màá sá lọ sùn sínú ilé tí màá pretend pé mo ti sùn kí ló wá fà yín torí a ó ti gbádùn ara ẹ̀ ọ̀rẹ́ sí i pa kí wàá ní tó fẹ́ ṣe fẹ́mi èèyàn ló máa bá mi sùn just for three minutes tí mo dẹ̀ rẹ́ni tó lè bá mi sùn ní two hours tá a ṣe ń gúnra wa lọ tí mo dẹ̀ ṣe ń rí ilé tí mò ń rí ilé tí mò ń rí ilé tó ń dùn mọ́ mi tí mò ń pariwo tá à ń yíra wa ẹ mọ àwọn tó máa ń ja ìjà tó máa yíra wọn mọ́lẹ̀ yẹn hmm. bẹ́ẹ̀ ni gbogbo kọ́nà nu ilé mi gbogbo kíchìn báyìí dìálè mi àti bọ̀bọ́ yẹn ń pera wa àti nǹkan Hmm. bia a ní bia máa ní bia ẹ ó dàn bẹ́ẹ̀ yẹn ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ ó dàn ẹ má lọ ẹ ló. hello excuse me. yes tó ṣẹlẹ̀ sẹ́yìn náà ni. ẹ kú ètò mà. yes ma tó ṣẹlẹ̀ sẹ́yìn náà ni. àti yínká. ma. a ó ṣẹlẹ̀ sí mi ó kọjá òṣì. mo ti máa wà kó dẹ́rì sí látijọ́ yìí hmm. but ten last week saturday mo hmm. ṣe ní imagine ẹ mọ kí ẹ máa pariwo kí sẹ́kọ̀ọ́ máa gbọ́ pé nǹkan ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn àti tani ṣé ah, àárín ẹ̀yìn àti bachelor. èmi àti bachelor ni ó ṣẹ̀ṣẹ̀ máa rí ibi àbí three months ni èmi dẹ̀ ni èmi ọlọ́mọ three relationship mi ti lọ bí fifteen years. okay. but dáàbì wá dé ọ̀dọ̀ ẹgbẹ́ wọn náà wọn wọn kì í kára mọ́ obìnrin. ìyá hmm. ọ̀dẹ̀ ti máa ń jẹ́ ọ̀tà kan tó délé ni wọ́n láwọn ti yó. sọ ilé iṣẹ́ wa ti wọn rò. ṣé bachelor yẹn ẹni sùúrù ṣé bachelor yẹn inú ilé yín ló ń gbé inú compound yín ló ń gbé. inú ilé wa kọ́ o ah, inú compound wa kọ́ àdínkà. online issue lele but tún lè pàdé mi ó máa fojú pé màmá ló tún máa ń wò mí wọ́n kẹ́sí wọn lọ bíbí tẹ̀ ó kọ̀ mi yóò ṣe. a ah, máa pè yín padà ẹ jẹ́ kí n di credit àǹtí ẹ máa sọ̀rọ̀ yín lọ. ẹ lẹ́yìn tí n kan. ẹ máa sọ̀rọ̀ yín lọ ìyá mi. ṣé ẹ rí yẹn dùn ún. Hmm. Hmm. kókó yẹn dùn gan àti nǹkan ó dùn mọ́ mi gan ṣé ẹ̀ ń gbọ́ mi. mo ń gbọ́ yín ìyá mi. okó yẹn okó yẹn dùn mọ́ mi gan mo gbádùn okó yẹn gan tó bá dùn mí à ń dúra wa for two hours ah. nígbà tí mi lọ ẹni tó máa yọ̀ mí lẹ́nu síbi ìlọ́kọ tó máa wálé lójú ọjọ́ ẹjọ́ kí mo wá ń fira mi ṣe ṣé ẹ nígbà tí mò ń dogan mò ń fresh sí ni àǹtí hmm. Yinka tí mò ń dóko bò bá a ní ìdí àdé alájọ ń pera wa àǹtí Yinka tọkọ mi bá ti dé báyìí mo bá ti pè é pé òun ti fẹ́ dé bàdàn báyìí ó bá ti ku bíi ten minutes tí mo rí pé ó ti fẹ́ dé báyìí màá ya sá wọnú ilé lọ màá lọ sùn <laughs> màá ya sá wọnú ilé lọ màá ya lọ sùn àǹtí nǹka màá ya hello. hello mo ń gbádùn yín. màá sá lọ màá lọ sùn àǹtí nǹka hmm. ṣẹ́rí tí bá ti sùn sínú yàrá báyìí tó bá ti kan ilẹ̀kùn báyìí màá ṣe bẹ́ẹ̀ pé mo ti sùn lọ ni èmi tí mo ti yí nǹkan sílẹ̀kùn máa ṣe pretende pé tó wà ti dàárọ̀ ọjọ́ kejì bá ó lè tún dàárọ̀ ọjọ́ kejì láti sọ fún mi màá tún máa gbọ́ tó tún ti ń wẹ̀ òun tún ti ń lọ ìṣe àbújá òun ńlá bẹ́ẹ̀ kúta fún òun. ẹ̀yà máa gbàdúrà pé kọ́lọ̀ ń jẹ́ kó ẹ̀yà máa gbàdúrà kọ́lọ̀ ń jẹ́ kó máa lọ ni o torí ẹ mọ̀ pé kókò wà ńlẹ̀ fún yín. àní gbàdúrà kó wálé ní ìgbàdúrà kó wálé ẹ ti gbọ́ mi. àwọn ọmọ yín gbà tẹ bá ń dóra yín àwọn ọmọ yín bo náà máa ń wà. boarding house. boarding house náà wà. boarding làwọn ọmọ yẹn. okay bẹ́ẹ̀ ni àǹtí Yínká tó bá dẹ̀ ti wálé olùdé báyìí ṣe ń gbọ́ mi àǹtí eh, Yínká eh. tó bá ti lọ lé tó bá ti wálé sí Àbújá báyìí hmm. àbí tó bá ti wálé fún olùdé báyìí eh. mi kì í èmi àti máyì ò kì í ríra rárá rárá rárá kódà sí mi àti wọn tí máa ń gbà àwọn ọmọ mi jáde kò kí n kí mi kò kí n ta sí mi hmm. ṣùgbọ́n tí ó bá ti sẹ́yìn kankan máa tá àpẹ́ ẹ̀ ni tí màá chat ẹ tí màá sọ fún pé mo free mhm. ó ń bọ̀ nìyẹn àti nǹkan bẹ ó ṣe wá jẹ́ ilé ọkọ yìí ó ṣe wá jẹ́ ilé ọkọ yìí gan lẹ ti wá ń ṣe. ibo mo ti wọ́n fẹ́ ṣe irú ìyẹn àti nǹkan tí màá lo two hours. ẹ ṣe lọ gbòtẹ́ẹ̀lì ibo nìyẹn ti fẹ́ ṣe irú òtẹ́ wèrè wo òtẹ́ ò lè dùn. Hmm. Hmm. ok màá pè yín padà ìyá mi mo ti kọ nọ́mbà yín sílẹ̀ mo máa pè yín padà after this show nǹkan bọ́ gbogbo aṣọ ẹ̀ báyìí àjọ ń lùwẹ̀ pọ̀ ni òun kọ́ bọ́ gbogbo ara ẹ̀ sájọ wẹ̀ pọ̀ ni a tún dóra wa dóra wa dóra wa dóra wa bẹ̀tún àti nǹkan mo máa ń gbádùn ẹ̀ ọkọ mi ò ráyè gbogbo yẹn. ẹ ṣe jàre máa pè yín padà máa pè yín padà hello. hello. hello ṣó yóò kì í ṣe tọkùnrin obìnrin obìnrin ló sì ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ sì kíìpù ọ̀rọ̀ yín ẹ̀yin ọkùnrin ah. ẹ máa gbọ́ ẹ̀yin ẹ máa gbọ́ mi ò mọ̀. ẹ̀yin ẹ máa gbọ́ ẹ kíp ọ̀rọ̀ yín ìyá mi màá pè yín padà ẹ jẹ́ ń pe woman tó ń try láti pè mí lẹ́ẹ̀kan yẹn bá dẹ̀ pè mí ó pè mí direct jẹ́ kí n pè àwọn ẹ̀yin ọkùnrin ẹ sì kíp ọ̀rọ̀ yín woman yẹn ti fẹ́ pè mí là kó tó di pé nọ́mbà ẹ̀ tún cut. <laughs> Mm, mm, mm. àwa wí tán ẹ ní yín ká ṣe kinní kan. ish. Mm-mm. Mm-mm. Mm. Hello, sister. Hello. Ẹ̀hẹ̀, eh, mo ń gbádùn yóò dàbí pé credit ah. yín tán. Àti Yinka mm-hmm. ẹ wo ẹ ti jí sí tán. Mm. Mo délé báyìí, mo wá ní màájí ilé wọn yẹn ṣe handle yẹn. Kí ló le Báwo lẹ ṣe rìnà? Báwo lẹ ṣe rìnà kó bọ̀bọ̀ yẹn? Báwo lẹ ṣe ẹ ní last week last week ló ṣẹlẹ̀ orí gúrùpù mi. ebi kẹ ni abẹ máa ń tight gan hmm. ah, mo jẹ ọdẹ pé tọba ọdún tó ń sùn tọba ọdún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ abẹ máa close pa ní ọmọdé rẹ tí mo fẹ́ ṣe ni. ó hmm. wọ́n yìí bá jì pé àtijọ́ sọ̀rọ̀ yìí tí lọ sí mọ́ọ̀n ó ṣe pèmí nìyẹn ayé ká kí ló ṣẹlẹ̀ mẹ́rin mọ́ wa ṣiṣẹ́ kárí ra ó ṣe wá sí kòrò nìyẹn tó bá wá sí kòrò rẹ àjọsọ̀rọ̀ láìpẹ́ kó kálukú bá tiẹ̀ lọ. mo kọ́ ọ̀gbẹ́ ti ní tẹ̀sán ọwọ́ ìwọ náà ọkọ mi dẹ̀ ní ìjọba ti lè fi jáde five minutes ten minutes èmi dẹ̀ ní àti ẹ̀ka tó bá ti tó mi tọ́lẹ̀ kan wọ́n fi máa tó jáde five minutes lẹ́yìn rẹ̀ alábìlá máa dìde bẹ̀rẹ̀ alábìlá máa mú. ó lè máa dìde ni ìṣiṣẹ́ àwa ní sex yẹn wọ́n kì í ọ̀yọ́ sì lè lọ lára mi níbi ẹ̀mẹ́ta hmm. kí ẹ̀mẹ́ta fẹ́ mẹ́rin káàmì tó wọ́n wà òkè bí ọmọ ìṣèlú invite mi nìyẹn bẹ́ẹ̀ tó kọ́ kọ́ mi lọ ìnìkan wálé ó ń ṣe àwọn ọmọ mi mi fún ọtí ẹ̀ lè fi ṣe lọ sílẹ̀ nìyẹn ó ṣàgbà ọtí ọ̀ fún mi àti nǹkan ó fọwọ́ bòmí lẹ́nu ni ní ìdúró kó èyí ó hàndù tó yẹ pé ní ìmọ̀ bóyá ó mú ẹ̀yìn mi kúrò ní orí bẹ́ẹ̀ ló fi ṣe ti bẹ́ẹ̀ mi ò tẹ́rù iṣẹ́ ẹ̀ rí o ó ní máàkì lẹ́kìtì. ṣé ní last week lẹ dóko yìí last week lẹ dóko yìí. ah last week ni mo ti ní ìmájìlẹ̀ bẹ́ẹ̀ ni mo láti pè lónìí kó mo fẹ́ rí last week mo dóko yìí last week wọ́n ti ní ìmájìlẹ̀ wọ́n ṣe ṣe mí. ṣé ó lá òbò yín. wọ́n ṣe ṣe mí. ṣé ó lábò yín. Ah, àti nǹkan kọjá òṣì àti nǹkan olóbò mi o. ṣé ọkọ ilé yín òde kí ọkọ ilé yín òde ńlábò yín. ọkọ mi ò kí ń la ọkọ mi ò kí ń ṣe bẹ́ẹ̀ kí ló bẹ́ẹ̀ ṣe. Hmm. ọkọ mi ò kí ń ṣe gbóhùn kan bẹ́ẹ̀ yẹn o kí n sọ̀kẹ́ pa kò ní ṣe. ẹ̀yin dẹ̀ máa ń sọ̀kẹ́ ọkọ yín bẹ́ẹ̀ni. so òun wá òun wá nísìnyí gbàtẹ́wádé òun wá lá òbò yín dáadáa. oníṣe kò wàláì tàláì nàìjíríà ló dàbí mo wá dàbí bébì ó máa kíz mi ó máa jètè mi ó máa ó máa ó mọ ẹ máa wọ sọ́kì rẹ fún obìnrin gbogbo ní agbọ́rọ̀ mi sẹ́ẹ̀ láti ṣeré orí ẹni mo ní mo clean ọkọ mẹ́ta ti dábọ̀ lára mi gan àti máa sọ fún yàgò mo ti ní mẹ́ta. ọmọ ọdún mélòó lẹni tá à ń sọ yìí ọmọ ọdún mélòó ni. Ah. ó ti jẹ́ láti forty years àbọ̀ ọkọ mi fifty plus. ọmọ ọdún mélòó ṣáà yìí jù lọ mi ìtú lọ mi ìtú lọ ó gba bíi two years lọ́wọ́ mi. ṣé ọkọ yín máa wá ń pa yín tì ní kò ń do yín ni tó fi jẹ́ bẹ́ẹ̀. adéyínká ṣe kọ́kọ́ mi fún dòmí kò dẹ̀ pa mí tì tó bá tó tó bá tí má gbé sọ́wọ́n wọn báyìí máa àhàlà ah, omi èmi ni máa ń bẹ̀rẹ̀ èmi hmm. jẹ́ ká ní fọ́ọ̀n a lè ṣe ní ibùn ojoojúmọ́ ni máa ṣe lójoojúmọ́ ṣá ní fọ́ọ̀n wa a lè máa ṣe lójoojúmọ́ ojoojúmọ́ tí kò kí hemos cinco quizás años kòlẹ́lọ́sì kò ìmọ̀ láti ṣe kí náà tọkọ́lù jẹ́sí jẹ́sí ọ̀rọ̀ owó yìí láti mo kàn ń májì náà ni pé ha táwọn ènìyàn gba báyìí mo sáré kí n mi ní fún yín o ìfẹ́ mi ń padà wá sórí mi ni àwọn ọ̀sẹ̀ ti sọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ tó fún yín ó sáré ń padà sórí mi ni mo kàn ń májì mo ń wò mo nítorí inú yín dùn yàtọ̀ nínú ilé. àti nǹkan inú mi dùn yàtọ̀ mo rẹ́rìn ni. ẹ but ẹni ọkọ yín sì máa ń ṣe ẹni ọkọ yín sì máa ń ṣe ten minutes ten minutes yẹn ò bad even five minutes ò bad fọkùnrin. àti nǹkan ó bà ó bà èmi ní ìdè èmi gbà ó fún yín mo ní ìdè gan mo ní kí ọ kí ọ grab mi ẹ mọ mo sọ fún yín pé ara mi máa ń ó máa ń tètè tight so wọn máa been tí ṣe rí mo lè máa dúró three months máa dúró two months. now ṣé ẹ wá ń sọ wípé ọkùnrin tó bá ti ń fobìnrin lẹ̀ jù pé ó dangerous ni tí ó bá ní time fobìnrin. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó kọ mi fìyà nínú mọ́ọ̀tì tàlùbọ̀n àti ìrira. so nísìnyí ẹni sùúrù látijọ́ tẹ́tí dó okó yẹn ní last week látijọ́ tẹ́tí dó okó yẹn ní last week ṣé bẹ́ẹ̀ ṣe máa ń miss ọkọ yín tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ bá rí iṣẹ́ ṣe máa ń miss wọn bẹ́ẹ̀ mọ́. àmì ah, mi ìjẹ o iléeṣẹ́ kí ẹ̀mí ìjẹ pé olóko mi ni mò ń pè. wow láti last week yẹn olóko yìí lẹ̀ ń pè. bẹ́ẹ̀ ni màá mi ò lè bá rọ̀ fún yín abọ́mọ mi ní ọkọ mi ní òkè kókó kàkọ́ tẹ̀sẹ̀ mi kó máa fẹ́ lówó tó wálé kó wálé kó tẹ̀sí kó tó kọ́ mi bọ́ ẹni tí mo bá di wọ́n pè wọ́n mẹ́sẹ̀ẹ́ wọ́n ṣáàtì mi ó ń lọ ó ń fi hàn tó ń do ṣẹ̀wá òkè ó ń hmm. bọ́ sọ pé ó ah, dà tó yóò bẹ́ẹ̀ gẹ́gẹ́ lágbára ni. so nísìnyí bọ́kọ yín wálé bí so nísìnyí bọ́kọ yín wálé bí òun wálé kò kàn yín sìn mọ́ o. àti yínká ó ṣe àṣìṣe ìlówó táwọn ọmọ ẹ̀fọ́ ti jẹun. Hmm. mo ní ìsìnkọ tó máa gíra mi mo ní ìdìsẹ́mbà ẹ̀wọ̀n mu à mo ti jìyà fẹ́ mi gan ọ̀dọ̀bọ̀ ìgan mo ti wọ̀ kó kí ẹ̀kún mi mọ́ mo wá lóko tó fẹ́ máa kíkì mi ìbébì mi wà níjókòó tì títà mi. Ah, mo máa jókòó tọ́lá o mo sọ fún pé mi kòtò wà ní ìdẹ kó wà fẹ́ ti mi hmm. kòtò wà bẹ́ẹ̀ ni má ní ìdò kú ẹ̀ ẹ̀rọ dẹ̀ wọ́n gbé sísá tó wà bẹ́ẹ̀ ìgbà fún ní ọ̀dọ̀ ẹ̀ hmm. ìgbà fún lọ́dọ̀ ẹ̀ tí hmm. kòròdú ọ̀dọ̀ jìn tó yẹ kọ́ wá sókè kí sílì ìyẹ́gọ́ tó wà fún nǹkan kan bí nǹkan tó sọ fún mi pé kò ní bí sọ́ọ̀bù ìyàwó lé òun ká ní pé tí àdúgbò ni wàhálà ìyàwó lé ẹ̀ máa jáde torí mo máa ètò ìgbésójú tẹ̀ nǹkan ní bẹ́ẹ̀ kókó kọ̀ọ̀tù tẹ̀ àtẹ̀ ọ̀rọ̀ mi ni èmi náà nìyẹn mo ti máa ti ní ìdẹ. ṣé nọ́mbà ẹni sùn ṣé nọ́mbà yìí wà lórí whatsapp. bẹ́ẹ̀ni mà ṣé mo lè ṣé mo lè pè yín lórí whatsapp nísìnyí. kò sí wàhálà mà ẹ lè. ẹ̀yin ẹ pè mí ẹ̀yin ẹ pè mí lórí whatsapp ẹ̀yin ẹ pè mí. mo rọra ìtàn máa pè é mo ti gbọ́ ma. ẹ̀yin ọkùnrin ṣó ja yín lára jẹ ẹ má jẹ́ ó ja yín lára jẹ ó ń ṣẹlẹ̀ àwọn neighbor yín àwọn àwọn àwọn bùrọ̀dá àbúrò yín wọ́n ń dóyàwó yín mi ì dẹ̀ ní obìnrin kankan blame ìmí inú yẹn á máa bú mi bí olóṣì ni múmà yìí ó ṣe máa ní ká máa jòbò ọlọ́run ò ní jẹ́ ó jòbò olódùmarè á mú jòbòjòbò kúrò nínú ayé ẹ <laughs> ṣebí jòbò ni àwọn kan wà lábòlábò ni wọ́n wọ́n máa kó nǹkan sórí láòbò yẹn ni wọ́n á la inú obìnrin yẹn gan á dùn ara ẹ̀ á fúyẹ́ ọlọ́run á mú lábòlábò kúrò jòbòjòbò kúrò láyé tiẹ̀ ẹ ló sísítà mi iṣẹ́ yìí náà ti dó báṣẹ́ náà ni. Ma, má. ṣé ẹ ti dó bachelor rí ni. mi ì tí ì gbé fún bachelor tí ì dó bachelor tí ì dó bachelor tí ì mi ìfẹ́ tí gbádùn oko rí kí gbádùn oko tó bẹ̀rẹ̀ ti send message sí mi kan ní whatsapp tí ì gbádùn oko tó bẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ yìí ti lọ́kọ ọkọ yóò doyin ni. ó dó mi ṣùgbọ́n kò láòbò yìí. kò láòbò yìí. kò láòbò ṣé àwọn kan ṣé èèyàn kan ti lábò yín rí ni tẹ fi wá mọ̀ pé kò lábò yín ṣé àwọn kan ti ń lábò yín. onígbà náà wọn ò tí ì láàárí sẹ. ẹ kí ló wá dé nǹkan tẹ́ ẹ̀ ṣe nǹkan tẹ́ ẹ̀ ṣe rí kí ló dé tó fi wá ń tẹ fi wá fẹ́ jẹ́ kó lábò yín. àwọn mẹ́sẹ̀gì yín tí mò ń gbọ́ náà ni at kémi náà tiẹ̀ fi lè kí mọ bó ṣe ń rí. ẹ sọ fọkọ yín ẹ hold on ẹ hold on ẹ hold on hello. hello ẹ ẹ gbádùn rárá ẹ ti sick. hello. hello sister. mo ní kò ní ní ẹnu tó ń fi ń ṣàdúrà kó o fi máa lá òbò. ṣé ti gbọ́ ọkọ yá ní ẹnu tó ẹnu tó ń fi ń ṣàdúrà kó o máa fi lá òbò ṣé tẹ bá sọ fún. kò lè fi lá òbò. ṣé tẹ bá ẹ̀yin dẹ̀ mú kó ẹ̀. mo ti sọ fún yín pé kó jẹ́ kó jẹ́ kí n sọ̀kẹ̀ kó bó ṣe ń rí rárá. a ní kò bá ìsìn òun torí muslim ni a ní kò bá ìsìn òun. ẹ má wọrí a tó rẹni tó máa jẹ́ ó bẹ́sìn ẹ̀ mú yẹ́bẹ́ yìí lọ mú yín kúrùbùrù <laughs> ah, mú yìí. a ṣe ká mo ní ìdẹ̀. yẹ́bẹ́ yìí lọ mú yín kúrùbùrù mú yìí a tó rẹni tó máa jẹ́ kó bá àdúrà ẹ̀ mú <laughs> mi mo ní ìpè èmi náà ṣẹ̀ṣẹ̀ èmi náà ti ẹ̀fẹ́ sí ilẹ̀ kí n tiẹ̀ mọ bó ṣe rí. ẹ má wọrí àtọrẹ ẹni tó máa tó jẹ́ kó rí kó bá kó bá ẹ má wọ ẹríyàn tó máa ṣù yín ṣé ìwà wẹ́ni tó máa ṣù yín ni. mo wá mo ní ìdẹ ilé parọ́ fún mi mo ní ìdẹ gan sadly. kí ló dé ṣé kò do yín dáadáa ni. ẹ mọ̀ pé kò kọ́ sí ò ṣe mí dáadáa honestly kò ṣe mí dáadáa this is my thirteen years in marriage ẹ mọ kéèyàn máa dóra èèyàn lọ kókó dẹ̀ dédé kú lójijì láàrin ìṣẹ́jú mẹ́ta. àókò okó yẹn ó ti rẹ òbò yẹn ni òbò yẹn ti jẹ́ kó rẹ okó yẹn bóyá ó ti rẹ okó yẹn kò ń dóbò mi bóyá kò ń dóbò mi. ǹjẹ́ bóyá kò ń dóbò mi ni ó ti rẹ ni. ilé sọ yẹn o. gbọ́ pé àti wípé kò sí tí òfin ní rẹ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe kó má jẹ́ kó kó rẹ̀ kí ó kó rẹ̀ kò ṣe kò lábò kò mọ́mú kò jẹ́ kẹ́ lákò. kò mọ bó ṣe mọ́mú kò mọ bó ṣe mọ́mú kò tẹ̀ ṣe mọ́mú. ọgbọ́n mú sẹ́nu ṣe ló ń gé mi jẹ́ ọ ò mọ́mú mu ò lá òbò ò dẹ̀ jẹ́ kí wọ́n mu okó ẹ báwo lo kó ṣe ní rọ láàrin lágbede méjì ọ̀run òun ayé agbede méjì ọ̀run òun ayé nínú òbò jẹ ìgbà tó o bá ti mọ mú àwọn nǹkan tó lè jẹ́ kókó dúró kókó dúró fún ìdájọ́ ò ṣe é o ò mọ mú mu o ò jẹ́ kí wọ́n lá o lábò o ò dẹ̀ jẹ́ kó mu okó ẹ̀ wá má wọrí ọmọbìnrin ọmọbìnrin ló kú dáadáa yìí. kò mọ bọ́n ṣe ń romance hmm. honestly hmm. kò tiẹ̀ ní ìfìlẹ̀ rí nínú ìfẹ́ mọ bó ṣe ń rí ẹ mọ kéèyàn máa gbọ́ programu yín kárí lọ́dẹ̀ máa dì <laughs> ara mi á dẹ̀ máa ṣe bákan náà pé ah, mo ní èdè kínní mo fẹ́ mọ bí kínní ṣe máa ń i need it hmm. honestly. Mm mo ní ìdí mo ní ìdí ọkùnrin tó understand tí ò ń ṣe ẹyẹ tó máa máa sọ̀rọ̀ káàkiri kájọ máa mọ̀ láàrin ara wa tí máa dẹ̀ máa rí ìyẹn ò ní kí n kúrò nílé ẹ̀ o hmm. at least ara mi fẹ́ hmm. ara mi fẹ́ ó ti ń àfẹ́ ó ti ń àfẹ́ tì mí débi pé tó bá fọwọ́ kàn mí sìn ìní ara mi ò ní move mọ́ ìtì hmm. ẹ̀ nímọ̀ pọ́kùnrin fọwọ́ kàn mí mọ́ ó ti ń àfẹ́ gan ó máa ń pa mí lẹ́kún tẹ bá sọ báyìí màmá tún sọ fún pé àbóyá mo tún jọ yẹn mọ yín gan pé kó máa gẹ máa gbọ́ kó máa gbọ́. alọ́rọ̀ aṣẹ́wó ni mò ń sọ. <laughs> Hmm? alọ́rọ̀ aṣẹ́wó ni mò ń sọ. ní kó máa gbọ́ kó gbọ́. lọ́wọ́ mani ani ani ṣe gbogbo tó ń sọ lọkùnrin ń ṣe ní lọ́nà pa. Ah, ok na ṣe bóun lẹ́ ń fetí ara yín gbọ́n sìn. èmi ò dẹ̀ fẹ́ yàn lè èmi ò fẹ́ but nínú situation yìí báyìí kí ni mo fẹ́ ṣe mo wà confused mo ní ìtẹ̀ obìnrin ni mí náà o màmá gbọ́ táwọn kan máa sọ pé ẹnìkan ṣe méjì ẹnìkan ṣe mẹ́ta ẹ̀kan tó ń ṣe fẹ́mi gan ò tiẹ̀ pé ten minutes náà hmm. kémi náà tiẹ̀ filẹ̀ kí tiẹ̀ mọ bó ṣe ń rí àti ẹ̀ka mo ní ìtẹ̀ ìlépa fọ̀rọ̀ mo ní ìdèyàn tó máa dó mi gan kí n tiẹ̀ mọ bó ṣe ń rí thirteen hmm. years in marriage kò ì tí mo kàn mú mọ́ra ni hmm. honestly òun ló dì ìrẹ́jì mi sómi ìmọkùnrin mi ó wá ń jẹ́ kó dàbí bàbá ìmọ̀ tí ń gbọ́ púpọ̀ nínú ara ọmọ mi tètè. a sọ̀rọ̀ létà ẹ jẹ́ ń gbé kọ́ mi. hello. hello mo ń gbádùn yín o èmi lórí ti fòó lórí wọ́pọ̀. ẹ ẹ a ṣe ń gbọ́ dáadáa ni. ah yes ma so àǹtí mi ká mi mọ mi ìfẹ́ mọ́ mi ní fẹ́ ti ra mi sí ìsìn mo ṣe ń bèrè lọ́wọ́ mo ṣe ń bèrè lọ́wọ́ bọ́ ìpè à báwo la ìfẹ́ ṣe ń sìn tó jẹ́ pé kò ní short èmi náà mi ní short as in mi mi mọ̀ bóyá ẹ understand mi dáadáa. mi ò understand o. so mo fẹ́ mọ mo fẹ́ èmi fẹ́ game tó ń bá mi play mi game tó yẹ kó o máa close kíákíá. ìfẹ́ mo lè pé ó kọ̀ torí ẹ ṣì ń gbádùn oko yẹn. ma. torí ẹ ṣì ń gbádùn oko yẹn. bẹ́ẹ̀ ni ọkùnrin ò mà ọkùnrin ò hàn dùn mí bẹ́ẹ̀ yẹn bí ṣe ń bá yín sọ̀rọ̀ gan ara mi ti la torí mo kàn ń mo kàn ń mo kàn ń tí ìfẹ́ ní pé a. ń so ẹ gbádùn nísìnyí bó ṣe wà yìí sí tí ọkọ yín bá dé ṣe ṣì lè jẹ́ kọ́kọ́ yín doyín. ọkọ yín ariwo wà bẹ́ẹ̀ yẹn kúrò níbi ariwo yẹn náà. ok ma mo ń gbọ́ yín ma mo ń gbọ́ yín báyìí. tọkọ yín bá dé ṣe ṣì lè jẹ́ kó doyín. ah tó bá ṣe máa dún mi gan-an ṣé kò dé ni màá ṣe fún un. kò sí step tí mo fi kò sí kìíní. ṣé dọ́ọ̀gì àbí kìíní àbí bíi trump style àbí ewu oníbẹ̀ kò sí ìsinmi ìsinmi ọkọ mi ṣe. ẹ kí ló wá ní tẹ́tí wá lọ dókòó mi. ẹ mọ̀ kó kí ẹ máa wò bóyá torí ọkọ mi yá torí ọkọ yá torí pé mi ò bọ́kọ mi ṣe rárá ni ló ṣe ń lọ síta ni ìyẹn ọ̀tọ̀ mo gbé ní máa bọ́kọ mi ṣe gbogbo ẹ máa sọ̀kì máa fẹ́ràn mi ṣe sọ̀kì mọ́. ẹ bọ̀ kí ló wá mú yín kí ló wá tún wá mú yín bọ́ síta. torí pé mo wò ó ọgọ tí mo sọ̀kì gan tó lè sọ̀kì mi aláàtà wọn ó ń mọyàn mi. kò lè òun ò lè lábò yín kò lè mọyàn yín. má. òun ò ara ń bá la tọmọ. ariwo ti pọ̀ jù ń yẹn ẹ bóyá pa wá létà ariwo yẹn pọ̀ ariwo yẹn ò jẹ́ enjoy mo ń gbọ́. tó gbogbo yẹn gbogbo yẹn ni mò ń wò pé àti bàbá yìí máa kọ̀ sílẹ̀ báyìí just like that ah kí n lè sílẹ̀ o ìtẹ̀lé fi ọ̀rá lẹ̀ ẹ̀sìn nífẹ̀ẹ́ o tó bá ṣẹ̀lẹ̀ gan máa bẹ̀ ni. ṣé pẹ́ lè máa fowó do. tó bá ṣe àmì lè fowó do bẹ́ẹ̀ ni. torí sí ẹ̀ tiẹ̀ kí ẹ ọkọ̀ ọba àmà wálé mọ́. Ah, because mo ma. ọkọ̀ ọba àmà wálé mọ́. Ah, ẹ wò ó máa wálé mọ́ kó tí wọ́n á tẹ̀kẹ́ àwọn ọmọ yìí ìyẹn ọ̀gbọ́n mi kò ìdùnnú mi ló ṣe mi ló jẹ ogún sí mi ìdùnnú mi ló dà o bí má sì wà láyé táwọn ọmọ mi bá ń rí mi ó dáa ju pé kọ́ máa wá sọ pé à lórí ọkùnrin kan ló ṣe ní mẹ́ńtà àbí ló ṣe kókó òjijì náà kí wá ló fún yín ní dùnnú ní okú ọlá. ẹni kí ló ń bí mi nínú. kí ló fún yín ní dùnnú ní ara okú ọlá. ah ó pọ̀ àti nǹkan ọ̀tọ̀ ni kí wọ́n mọ̀ ẹ̀pẹ́ step ni okú kò kì í ṣe bóyá kó sáré lálẹ́ kó sáré tìbọ̀ no láti step one ló ti gbé hmm. láti prison ló ti bẹ̀rẹ̀ from there ó bẹ̀rẹ̀ sọ́kìn. ọkọ̀ òde kì í sọ́ọ̀kì. níbo fòrìẹ́ fòrìẹ́ ojoojúmọ́ là ń ṣèv ojoojúmọ́ àlọ́ láìsẹ̀ fún àwọn ojoojúmọ́ mo tẹ̀ sí nǹkan tó yẹ kó nǹkan fẹ́ fi ojoojúmọ́ ìṣẹ̀lẹ̀ bọ́ra sílẹ̀ bí mo ṣe wà kò sí so ó jẹ́ kó fẹ́ kó mo gbé ọkọ̀ lémi gan-an lè ṣe lè fún mi and this guy me a small small small kid bẹ́ẹ̀ ló ti ṣe mí bí ọmọ kékeré ló ti ṣe mí. Ah, èmi kọ́kọ́ wo ra mi mo tún bọ̀ ọ́nà mọ́tò bàmí ọdún àṣẹ mi náà lè lè. ẹ̀yin ọkọ lè wá máa fò bòlí lágbàyàwó lọ́wọ́ yín ẹ̀yin ẹlẹ́nu tẹ́lẹ̀ ń àdúrà wọ́n máa fòbò ńlá gbàyàwó lọ́wọ́ yín ẹja gbé kàn wọ́n máa fòbò ńlá lílá gbàyàwó lọ́wọ́ yín ẹ̀yin ọkọlé wọ́n á fi òbò lílá wọ́n á fi gba ìyàwó lọ́wọ́ yín mo sọ fún yín kò sí tó kan àdúrà pẹ̀lú òbò lílá gbogbo ẹ̀yin tẹ́jẹ̀ máa ń fi ìyàwó yín lẹ̀ mo sọ fún yín pé <laughs> ó ṣọ́ọ̀kì àwọn ọkùnrin kan lálẹ́ yìí àwọn bachelor mo sọ fún yín pé wọ́n máa ń target àwọn obìnrin kan nínú ilé tó bá wà ìdí attitude pé bóyá o kì í make ìyàwó ẹ̀ happy òbò ìyàwó tó pati chacha ni lẹ́nu okó kan èmi ò sọ pé kọkùnrin má dókòǹta tó bá fẹ́ dókòǹta if it takes you pé kó lọ dó kóńtà kó lè gbé sórí fi dó ìyàwó nínú ilé kó ṣáà ti protect ara ẹ̀ má abandon òbò ìyàwó ẹ̀ torí òbò torí ó dangerous kí ìyàwó bẹ̀rẹ̀ sí ní máa lọ máa dókò míì torí tó bá ti ń dókò míì tó ti rí kó dẹ́dókò ó máa gbé ìfẹ́ sórí oko tó ń dò yẹn ni hello hello hello hello. hello mà sí yín kan. à ń gbádùn yín sẹ́yìn sẹ́yìn sẹ́yìn lẹ́sìpírẹ́sì bachelor. hello ẹ kalẹ́. ẹ kalẹ́ o ẹ kalẹ́. ó ti ẹ̀sán mi ò ní experience rí hmm. ọ̀sẹ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ ah mo mọ láìpẹ́ tó yín gan hmm. inú mi dẹ́dùn bí mo ṣe sọ wọlé lálẹ́ yìí gan hmm. mo tún máa try nọ́mbà yẹn tipẹ́tipẹ́ mo kàn tún ní kí n try rẹ̀ wò báyìí ẹ ṣe gan ojú òní sí yín o eléyìí tí program ọ̀dẹ́ sí lọ́wọ́ yìí mo kàn dá rẹ́rìn nù palọ aláì mo kàn dá rẹ́rìn nù àwọn obìnrin tó ń sọ̀rọ̀ yẹn á ah, tí wọn ò ní bàjẹ́ torí inú mi kàn dá dùn because ẹkún mò ń sọ látàrọ kò sígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn á ah, nípa àkànjọ jókòó báyìí ṣé kálukú kan sọ experience tiẹ̀ bẹ́ẹ̀ ló rí lára mi. Hmm. ah in fact ìṣẹ̀lẹ̀ sọ bó ṣe ṣe rí lára mi gan ni ojú ò ní ti gbogbo àwọn tó tó kò fún yín náà là ń rí tí wọn náà máa bá wọn gbogbo wọn là ń rí àní sépè fẹ́ nìkankan iṣẹ́ ọwọ́ kálukú ló máa ló máa sọ ló máa mm. ló máa fèrè ẹ̀ fún mi ní mm. ẹ́sìrẹ́ǹtì ìrìbọn tí ọkọ mi mo kàn fẹ́ sọ̀rọ̀ ẹ̀nẹ̀kẹ̀ owó gan kò mọ nǹkan kan àtọ́làtọ̀ mm. kò mọ ẹni kùn gbàtí mo kọ́kọ́ dé ẹlẹ́gbẹ́ pa àṣẹjọ fọ́ra wa náà ni kò tí ì dúró tó o máa sùn dáadáa nígbà tí mo ẹ̀sẹ̀ dé o máa bá mi sùn dáadáa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó bá jáde lọ àwa méjì ni wá tó bá lọ sọ̀dọ̀ kejì mi gánṣẹ́ a tún jí wá nídàájí àwọn àdó mi dáadáa ó bá sọ fún mi pé òun ti tọ́ ẹ̀yìn ọdún kan ti kọjá tóun ò tọ́ ẹ̀yìn ọjọ́ tó ti sọ báyìí àwọn àdá ni mo ṣe bó ń ṣe o mo bá àwọn ọmọ yẹn ẹ̀ tọ́ ẹ̀ bá wò ó ní wàhálà ọ̀hún tọ́ ẹ̀ fún mi o odidi ọdún kan tèmi ọmọ pé òbòdúdó gan ó máa sún yẹn ni of course ó máa ń súyàn òun dẹ̀ l'opportunity ṣe bí ìyàlẹ́ ti yàwó ni yín kó lọ fi kó fi yín ṣe tírísọ́ọ̀mù. nǹkan tó wọn máa ń gbọ́n. <laughs> yá kó dún ẹ̀yin méjèèjì eh. pọ̀ ó máa tún jẹ́ kó rí ẹ ó máa tún jẹ́ kó kú ẹ lé eh. dáadáa. àbí tó bọ̀ kò tẹ́ lọ́rùn. ẹ̀yin àti ìwà àti ìyáálé ẹjọ ṣe meeting. ẹjọ́ ọkọ yín pọ̀. ìyẹn ò ní ya wèrè gan mm-hmm. dà tó bá wá sọ́dọ̀ mi gan òkè ni mo wà nsàlẹ̀ nìyẹn wà tó bá wá sọ́dọ̀ mi gan ìpè ni ó máa gbá wọn mọṣẹ́ yóò máa kanra gbogbo ará da gbogbo náà ni ìyẹn ò ní gbà náà fi lọ mú ẹlòmíì láti ta mú wa Eh. kí ló sọ pé ó máa ṣe. mo ní èyí tó wà nínú nìkọ Ọlọ́run fẹ́ẹ́ ṣe two to ọ̀sẹ̀. Eh. ok wọn ní tó kọ. níyàn oh. ní gbà. no no oh. no no ọkọ ẹ sọ fún ẹ pé òun fẹ́ ṣe eh, three sum àbí. Ọlọ́run fẹ́ẹ́ ṣe two sum. ok wọn mo ní kó lọ pe tìsàlẹ̀ wa ó ní ìyàn ní gbà ó ní ọ̀nẹ́sì. mo ń gbọ́ ọ kíní yẹn break. ó ní unless pé máa lọ ó ní unless ó máa lọ bóbìnrin wá mọ́bìnrin wá láti ta. mo so kò sá gbé wá bóyá ẹ̀rù ń bà àti gbé wá sí inú mi o mi ò mọ but láti bíi six months ti nísìn ó sá yọ owó. òkè ó ti fi lọ ẹ pé ó fẹ́ ó ti fi lọ ẹ pé ó fẹ́ ṣe ó ti fi lọ ẹ pé ó fẹ́ ṣe threesome. ọwọ́ mi ìdẹ̀ ni kó má sí mo ní kó lọ wọ́n abájọ máa sí but kò kò dáhùn because òun náà máa ṣèṣe pé àfa lòun kinní kan lòun ó máa gbà kí n sọ́ọ̀kì òun but kódà tí mi bá fẹ́ sọ́ọ̀kì ẹ̀gbọ́n tá a bá fẹ́ jọ ní ìkankan ó máa ní kí wọ́n sọ́ọ̀kì òun. ó bá yá báyìí ó pa mí tì mí lọ́dọ̀ ah, pé kí ni mo ṣe ó lè pa aṣẹ́wó níyàn aṣẹ́wó níyàn aṣẹ́wó níyàn ah, kí lè rí tẹ̀ sọ pa aṣẹ́wó pé ẹ̀sẹ̀ ni bí mo ṣe ṣe fún yín nínú ni ó máa ní òun mọ òtún sámọ pa aṣẹ́wó níyàn ọ̀dọ́ kan ní ẹ kíní kan ní ẹ kí ló ṣẹlẹ̀ òun kò tí kò sọ nǹkan kan pé nǹkan tí mo ṣe lélẹ̀ mọ̀ sí nǹkan tẹ́lẹ̀ mọ̀ ni pé ìgbà tó ti lè sọ pé ó máa sú yẹn. ẹ wo ẹ jẹ́ akọ́là kúrò lẹ́kọ̀ọ́ ọkọ ẹ̀kọ́ òkọlà tíyàwó kan bá fẹ́ ọkùnrin kan bá fẹ́ yàwó méjì wọ́n lè jọ ṣeré papọ̀ o fantasy ni ó máa jẹ́ kókó ọkùnrin lè sinmi tó bá ti jẹ́ pé ọkọ yẹn ni ó fẹ́ àwọn méjèèjì. fantasy ni ó máa jẹ́ kókó ọkọ lè sinmi á tún jẹ́ kí á tún kìpọ̀ ọkùnrin yẹn sílé. Si kò ní jẹ́ kọkùnrin yẹn máa tasẹ̀ gàrà síta fantasy ni á kìp ọkùnrin yẹn sílé kò ní jẹ́ kó máa bọ́ síta ẹ jẹ́ ká kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́là tó bá jẹ́ òun ló jọ fẹ́ àwọn méjèèjì. hello. hello àǹtí nǹkan. hello sẹ́yìn ti lẹ́spíríẹ̀nsì ẹ̀ ni. èmi ti pè yín tẹ́lẹ̀ sẹ́rí ah, èmi mo pè yín náà kan tí mo ní ní ará mi. ok ok ok. àǹtí nǹkan ẹ jẹ́ ń sọ nǹkan fún yín ṣé ẹ rí lílá lílá kéèyàn máa lá òbò obìnrin ó máa ń dùn gan ó máa ń jẹ́ kí ìfẹ́ yẹn kó strong kéèyàn máa lá òbò obìnrin hmm. ṣùgbọ́n kan tèmi kò ní í lanu débi tí ó ti ẹ̀ lábò máa yẹn lá òbò mi tí hmm. ó lá òbò mi tí ó ní mo kàn fẹ́ kọ̀ǹfàmù pé kọkùnrin máa sọ̀kèèyàn. So òun ni mo ni mo ń try láti ni mo ń try láti hello. ẹ mo ń gbọ́ yín. hello. mo ń gbọ́ mo ń gbọ́. hello. mo ń gbọ́ sẹ́ẹ̀. hello. mo ń gbọ́ yín. hello. à ń gbọ́ yín à ń gbọ́ yín. Hmm. ṣé ẹ rí wọ́n máa ń jẹ́ ṣé ẹ rí ó máa ń jẹ́ kí ìfẹ́ èèyàn kàn fẹ́ confam wípé kọkùnrin máa sọ̀kò obìnrin yẹn nǹkan gidi ni àǹtí nǹkan nǹkan gidi kọkùnrin máa sọ̀kò obìnrin ṣe rí kò sí ẹni náà tó lè máa bá obìnrin yẹn sùn tó bá ń rántí ìgbà tí wọ́n tọkọ ẹ̀ ńlá kò ní in fact kò ní try láti wave ọkùnrin yẹn. ìjẹ́ tọkọ yín bá fẹ́yàwó méjì tọkọ yín bá fẹ́yàwó méjì tó wá fi lọ̀ yín pé òun fẹ́ dún méjèèjì pọ̀ ṣẹ́ ẹ máa gbà. mi nígbà ó tún máa ń dùn ni hmm. kó máa yọ nínú òbò kan kó máa fi sí kan bí ìgbà tí èèyàn ń wo blue film ni hmm. àǹtí nǹkan ẹ̀mí gọ́ọ́lá ìkẹ́ kẹrígbà tí máa yẹn ti travel báyìí i am telling you mi léèyàn gidi mọ́ láti gbà yẹn in fact relationship èmi àtọkọ mi gan ó fẹ́ break gan honestly mo kàn ń try láti hold ilé mi ni tó bá fẹ́ lòmíì wá tó jọ gbá wa méjèèjì pọ̀ sórí bẹ́ẹ̀dì báyìí kó jọ máa dó wa kó máa yọ kóńdì ẹnìkan kó máa fi máa láìkẹ́ gan hmm? àti nǹkan máa láìkẹ́ o máa láìkẹ́ o. Hmm. wọ́n ti pè yín rí bí mo sọ fún yín kékeré bá mi wá ọkùnrin hmm. ṣé ẹ nígbà tí màá yẹn ti travel báyìí mi ìròyìn mi ìròyìn gidi kankan mọ́ mi ìléyàn gidi mọ́ torí ẹ̀rù ẹ mọ àwọn ọkùnrin àwọn ọkùnrin wíkẹ́ẹ̀dì gàgàgà àwọn ọmọ kéékèèké tó wà ń tà ń sùn so mo mo mo nídìí ọkùnrin gidi ọkùnrin gidi tó mọ òwò ńlá tó máa. hello. hello. yes. hello mo ń gbádùn yín jàre mo ń gbádùn yín. kí lẹ rí. mo ń gbádùn yín. hello. kí lẹ rí àǹtí nǹkan. ẹ mo ń gbádùn yẹn ń sọ̀rọ̀ lọ ni. ẹ mo ní kẹ bá mi wá èèyàn mo ní ìdí ọkùnrin gidi àǹtí nǹkan mo hmm. ní ìdí ọkùnrin gidi tó mú kó òbò dó ọmọ tó máa dó òbò dáadáa tó máa dó tó máa la dáadáa òun ni mo ní ìdí tó yẹ yín. Hmm àwọn ọkùnrin mo rá ṣe rí lórí platform mi àìmọye ọkùnrin tó máa ń há èmi bẹ̀ mi mọ̀ wọ́n mi ìdẹ̀ fẹ́ mi ìfẹ́ station tó ṣe mọ tó ń lọ níta ń sìn mi ò fẹ́ rárá ni mo ṣe mo wá ẹ nídìí ẹni tẹ máa fún mi yẹn fún mi kẹ́ introduce ẹ̀ sí mi á jíṣẹ́ fún yín á fún yín lábọ̀ ìpá ọmọ dáadáa lọ́mọ yẹn o ọmọ gidi mo gbé wálé o hmm. Azinka <laughs> Ọlọ́run á jíṣẹ́ fún yín inú ti yín gáàdùn. ṣe lè gbọ́ o ṣe lè gbóbìnrin mi ṣe lè gbóbìnrin mi kẹgbẹ lọ pẹ̀lú ọkọ yín àtẹ̀yìn kó do ẹ̀yìn méjèèjì ah. pọ̀. kí ló dé ẹ mú kó máa ń dún àǹtí yín ká. ṣe ti ṣe rí ni ìgbà ṣe jọta ti sọ̀rọ̀ three sum yẹn. ṣe ti ṣe rí ni ah, dáadáa ah, àǹtí yín ká mo ti ṣe rí o mo ti ṣe rí fún first relationship mi ń gbà yẹn mẹ́ta gbogbo wa ń gbà yẹn. Hmm. first ọkọ tí mo kọ́kọ́ ní mẹ́ta ni wá. Hmm. ọkùnrin yẹn kọ di njọ yẹn ni ló bá kó gbogbo wa sórí bẹẹdì hmm. ah, ó kó gbogbo wa sórí kódà èmi gan bá fọwọ́ yò ó pé èyí ń kì í bọ̀ kọ́ báyìí ni mò ń bá fọwọ́ sí sí mò ń bá fọwọ́ yò ó dáadáa ẹran ọdún nǹkan rẹ yẹn àti hmm. nǹkan àti nǹkan ẹ̀wọ́ ẹ bá mi wá yẹn gidi ọkùnrin gidi ni o kẹ́ ẹ introduce mi sí kẹ́ ẹ introduce òun náà sí náà sí nǹkan àwọn àdìsẹ́ kì í gbogbo yìí lẹ máa rí mi nílé. kí lẹ rí gbogbo yín lẹ máa rí mi sẹ. ẹ máa wò ó ẹ máa rí mi live and direct láìpẹ́. ó dáa ó dáa. Hmm. <laughs> ah ṣó ìyá máa jó kí tó play mi tí play voice note o mo dẹ̀ sì láwọn kan tí mo fẹ́ pè ń bì báyìí but ṣó ìyá máa jó àwọn kan lára Danabit ẹ lè pè wọlé sìn orí pẹ ti pè mí lẹ́ǹkan Danabit homes and properties ẹ lè pè wọlé nísìnyí o Danabit ṣóyè a máa jó àwọn kan a máa jó àwọn ọkùnrin kan lára but aláti sọ the truth must be told aláti sọ you cannot why you are already on call which call call wo mo wà already on hello. hello ma. yẹ ṣẹ́yìn náà ti dó bachelor rí ni. ah mm, àǹtí Yinka ó máa ń dùn. bachelor inú ilé yín báwo ló ṣe ṣẹlẹ̀. ó máa ń dùn àǹtí Yinka ẹ mọ àwọn ọkùnrin kan wà tó yẹ wípé nǹkan ọkùnrin wọn bíi pẹ́ńsù ni báwo lẹ ṣe ṣe ṣùgbọ́n tẹ bá bá ilé tó jẹ́ wípé báwo lẹ ṣe dó bachelor ẹ wà nínú ilé ọkọ tó bá jí yín lọ́jọ́ kejì ẹ̀ máa ní kó sì fi yín lẹ́nu ẹ máa sùn dá twelve. àní báwo lẹ ṣe dó bachelor ẹ ló ṣe ti ní experience di dó bachelor lè yín rí. yes mo ti ní experience ẹ̀ rí kí ló ṣẹlẹ̀. first husband mi nígbà yẹn hmm. first husband mi nígbà yẹn hmm. so parent wa ni bọ̀bọ̀ yẹn ọmọ Ọ̀ṣun state ni. tenant yín. so eh, first husband wa yẹn ó ṣàn bákan bákan husband mi yẹn ó ti lẹ́yìn tó ń fẹ́ǹta ó ṣàn ṣe mí bákan bákan ọjọ́ yẹn èmi kàn jáde mo jáde wọn top kékeré mo wá wọ trousers mo jáde mo lọ ra nǹkan tó bí mo ṣe ń bọ̀ èmi ò mọ̀ pé bọ̀bọ̀ ìtẹ̀sí wọn mi ti pẹ́ o ó kàn pè mí òun fẹ́ rí mi kí ló ṣẹlẹ̀ ó ṣàṣàlàyé ah èmi tí mo dẹ̀ ti dóko pass like five months nígbà yẹn ẹ̀yin ò ní private number mi hmm. ní gbé number hmm. yín o kẹ́ má tanra yẹ ẹ bá private dollar hmm. lọ́mọ ìnígbé mò ń gbá ìdùn yín ok wọn ní ok kò sí problem wọn á ní tó bá dọjọ́ kejì ó wá dọjọ́ kejì mo ṣẹ̀ṣẹ̀ wẹ̀ ní o mo wá wọ gown mi ì wẹ̀ anything sábẹ́ tó mo ṣe lọ bá nínú nínú ilé ah àǹtí Yínká ó kọ́kọ́ láwòbò yẹn nù hmm. ó láwòbò yẹn like fifteen minutes wọn á kó ń bẹ̀rẹ̀ ṣẹ̀ wá mu ọmú hmm. ó mu ọmú tán láì fẹ́ three rounds àǹtí Yínká kò sí nǹkan tí mo lè fi wé ọkọ mi padà wá lẹ́yìn ìgbà yẹn ó padà wá sílé bọ ah ó ti mọ́ra hmm. tó ń gbà tó dẹ̀ padà wá sílé ó tún bá wọn lọ gbà tó bá wọn lọ àlẹ́ ń tútù láì wọn hmm, ra gbàǹkan mú tó ní àti báńṣẹ́ lọ ṣì ń báṣẹ́ lọ. Hmm. ọkọ yóò dẹ̀ mọ̀ pé ń dó báṣẹ́ lọ. kò mọ o mo wà nulẹ̀ ó ti kún lẹ́bà ó ti lé ní seven one nígbà wà nulẹ̀ mi àti báńkì rẹ̀. <laughs> gbogbo àwọn ọkùnrin tó jẹ́ lálọ́ gbogbo wọn náà máa lẹ́bà ṣẹ́ náà wọ́n jáde lálẹ́. àwọn bá ṣe lọ èmi àti báńkì lọ ń bá ṣe lọ hmm. àwọn bá ṣe lọ inú ilé rògó báyìí. <laughs> àwọn báṣẹ́lọ̀ gan ò fẹ́ gbà mú. ok hmm. àwọn báṣẹ́lọ̀ ọ̀nù ilé ti rògo báyìí gbogbo àwọn láńlọ́ọ̀dù ló máa lé báyìí. ẹ dẹ́ gbé kọ́ọ̀lù ẹ jẹ́ gbọ́kùnrin gbogbo àwọn báṣẹ́lọ̀ ti dárọ̀ báyìí o gbogbo wọn náà máa lé jáde nínú ilé. ẹ ló ti ta. ẹ ló mo gbádùn yín. ẹ kalẹ́ wa. ẹ kalẹ́ o. <laughs> hello ma. hello mo gbádùn yín sẹ́ ẹ kalẹ́. ẹ má bínú ma yes ma ẹ kalẹ́ ma Ah, gbogbo àwọn tó ń sọ wípé àwọn nídìí ọkùnrin yóò yẹ kó máa dín ẹ̀mú yín ni ẹ má jẹ́ máa fojú oníranú wo sísá tí wàá pọ́ńgbọ́ ọkùnrin fún ìyàwó lè ah, ẹ wò sísá wa ẹ má jọ máa ṣerú nǹkan báyìí kó máa dín ẹ̀mú yín kó máa máa sọ orúkọ bẹ́ẹ̀ lórí kìíní ṣé mo ti ṣé mo ti gbé fún wọn ni ah, kí ló kàn mí ìyá mi ṣé mo ti gbé fún wọn ni ìbọn sọ̀rọ̀ báwọn ló lẹ́nu e e wọn tó fi ń sọ̀rọ̀ ṣé èmi ti gbé èmi ti gbé fún wọn ni ìbáwọn lẹ́nu wọn tó fi ń sọ̀rọ̀ àwọn náà lẹ́nu wọn tó fi ń sọ̀rọ̀ náà ọ̀tọ̀ ni kò sọ freedom of speech ni náà àbí àrẹ <laughs> hello. hello. ẹ jọ̀ọ́ kí ni ọkùnrin fẹ́ dá sí nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn. ṣé mi ti gbé fún wọn ni ìbáwọn ló lẹ́nu wọn àmọ́ gbogbo àwọn báṣẹlọ ti dáràn báyìí gbogbo àwọn báṣẹlọ náà máa lé jáde nínú ilé gbogbo àwọn báṣẹlọ ti dáràn báyìí o gbogbo àwọn báṣẹlọ náà máa lé jáde nínú ilé. Ah! n bá ti gbé kọ́ yìí mo fẹ́ pè yọ̀kọ̀ wọlé kí n tó wá ṣé mo lè play voice note yẹn mọ́lẹ̀ ní báyìí bóyá máa ṣe ní morning service lọ́la. mi rò pé mo le play mi rò pé mo le play voice note yẹn mọ́ jẹ́ ń pe ẹni yìí ó ti pè pè pè pè jẹ́ ń pe mi rò pé mo le play voice note yẹn mọ́ lálẹ́ yìí tí eh, ẹni tí mo fẹ́ pè wọlé tí bá ti pè é màá ẹ jẹ́ ń gbé kọ́ yìí màá wá ponítàn wọlé Danabix ẹ bá wà bẹ́ẹ̀ pè mí wọlé o Danabix ẹ bá wà bẹ́ẹ̀ pè wọlé. hello hello hello hello hello hello. ẹ kàlẹ́ o ṣẹ́yìn ti dó bachelor ni. àmọ́ ah, ní ṣe lẹ́ẹ̀kan rí máa ó dùn gidigidi ó dùn jù ó dùn pa. níbo ni ọkọ yín wà nígbà tẹ́ lọ dó bachelor báwo ló ṣe ṣẹlẹ̀. ó ní ìdájọ́ gbé náà ní ìdájọ́ ìfọwọ́kàn mi mọ́ ni mo wá nǹkan kan mi ṣe tọrọ ara mi. ó wá jẹ bachelor yẹn ṣé inú yín ló ń gbé ṣé tenant yín ni nínú ilé wa ló ń gbé ilé kẹta àbí ilé kẹrin sí ilé. ẹ ẹ báwo lẹ ṣe wá ṣe ládùúgbò. ẹ jẹ́ kí n pe nọ́mbà yìí wọlé náà bí wàá ti pe nọ́mbà yìí màá ṣẹ̀ṣẹ̀ tún wá gbé ó yẹ kí n ti máa láti ló two hours. <laughs> ó bá dàárọ̀ la a ṣe morning service a lè parí iṣẹ́ yẹn mọ́ lálẹ́ ọlọ́run torí pé èyí tí mo tún fẹ́ play gan dalabit ẹ pè wọlé ẹ pè wọlé after after five minutes nísìn after five, five minutes ẹ pè wọlé ẹ whatsapp call ma ẹ ẹ lè pè whatsapp hello. mo ń bọ̀ nà mo mọ nǹkan tí mo máa ṣe fẹ́ nìyí mo kàn fẹ́ kó mọ̀ pé mo máa block ẹ̀ mo kàn fẹ́ kó mọ̀ pé màá block ẹ̀ hmm. ìwọ ní seven ìwọ ní five five one yẹn mo fẹ́ kó mọ̀ pé mo fẹ́ pè ẹ́ kó dẹ̀ mọ̀ pé màá block ẹ̀ hmm. mo kàn fẹ́ kó mọ̀ pé ó gbé o ó gbé o mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lẹ dé tẹ fi máa ń fly tẹ fi máa ń kọ̀ kọ́ lèèyàn tẹ́ ẹ̀ ní nǹkan sọ màá wá block ẹ̀ tí n bá ti hello hello. mo fẹ́ kẹ́ mọ̀ pé mo máa block yín ni mo ṣe pè yín padà o torí mi ò mọ reason tẹ́ ṣe máa pè ṣeré good mo ti ṣáná sí i. mo ti ṣáná sí o ẹ jẹ́ kí n dúró ẹ jẹ́ kí n pé kọ́ yìí. hello. hello. sa. yàrá fi ń ká ẹ ká lọ. n ò fẹ́ gbé kọ́ lọkùnrin bọ̀ máa fún yín ní chance yà ẹ kalẹ́ o. ẹ kalẹ́. yà òfin orílẹ̀ èdè star ti pè wọlé ni pé bọ̀ mo rí kódà pé àwọn àwọn kan ń pè yín lọ́kùnrin tẹ́ ní kílọ̀kùnrin tí fẹ́ dá sí náà tó wà lẹ̀ ó ó láti pẹ́ pò wọ̀ gangan ni mo bá ṣe lọ́dọ̀ tó náà lẹ́sùn rẹ̀ ń sì rí náà so ẹ bá fún láì pọ̀ náà sọ̀rọ̀ tiẹ̀ náà. I just think so because I was like gbàdọ́kùnrin ń pè ẹsẹ̀ gbọ́tẹ́ náà lọ́kùnkè àkókè àkíní ìgbẹ́lẹ́ dá sí àdìsọ́kùnkè òun ló ṣẹlẹ̀ sí òun nìkan oníbàṣẹ́lọ̀ tó ṣẹlẹ̀ sí ìyàwó lẹ́kọ̀ọ́ kíkan ẹ̀. ẹ ok ok kí lẹ́yìn fẹ́ ṣẹ́yìn ṣẹ́yìn ti lẹ́sìpírẹ́sì yẹn rí. èmi ò lẹ́sìpírẹ́sì ẹ̀yìn tó wọ ọkùnrin ẹlẹ́lẹ́ kí n máa wò pé eh, ẹ wọ́n láti fọwọ́ kó náà ní kó ní wọ́n fi lọ́dọ̀ sọ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹni sàlẹ̀ ìjọba ẹ ní sùúrù sà rísì tí mi ṣe fẹ́ fún ọkùnrin láyè pé kí wọ́n sábà sọ̀rọ̀ ni wípé atọkùnrin tó dó ìyàwó atọkùnrin tó dó ìyàwó ṣèbó ò ní bachelor ṣèbí ọkùnrin tó wà nílé òun ló fi ìyàwó ẹ̀ tàfàlà tó fi bọ́ sọ́wọ́ bachelor so mo fẹ́ káwọn ọkùnrin kó farabalẹ̀ kí wọ́n gbọ́ ọkùnrin bachelor tó ń dó ìyàwó àbẹ́nitì kò lẹ́bi ìyàwó tó dẹ̀ ah, dó ìyàwó tí ó gbọ́n dó gan kò ní ẹ̀bi kò lẹ́bi ẹ̀yin náà mọ̀ pé ẹ̀yin ọkùnrin tẹ́ bá fẹ́ lọ ṣàgbèrè ẹ̀ ní láti ní lẹ́ ní láti lọ́ọ̀vọ̀ obìnrin kẹ́ tó dóbìnrin míì bẹ́ẹ̀ obìnrin ò ní déédéé lọ́dún ọkùnrin míì láì jẹ́ pé ó ní bá. Eh, obìnrin máa ní love ọkùn exactly so tí nǹkan tó lè push obìnrin tó fi lọ dóko mi ok ẹ worú obìnrin tó pè ń sí ẹ wò pé wà distress tó ní dọ́tò òun ò gbádùn oko rí ọkọ ò ní mọ mú òun kò mọ mú mu kò ní láòbò òun tó bá dẹ̀ ti wọlé nígbà tó bá láòbò tó ò mọ mú tó ò dẹ̀ tún jẹ́ kí wọ́n lá oko ẹ báwo loko ẹ ṣe fẹ́ báwo loko ẹ ṣe fẹ́ rin àrìnyè nínú òbò oko ẹ máa máa kọsẹ̀ nínú òbò ní kó lè rárin yè oko tí wọ́n àbẹ́ mọ̀ pé kó wọ́n lá oko ó máa ń oko ní agbára ni ó máa ń fún lẹ́mìí ni kó lè eh. ṣàṣeyè kó lè jagun òbòyè eh. wọn ò oko ẹ̀ kó lè jagun eh, òbòyè kó dẹ̀ lè rarin yè. òótọ́ ó tọ́ nìyẹn náà ní ìjọ ayé àkàndá ó tọ́ lẹ́sẹ̀ ó tọ́ lẹ́sẹ̀ ó tọ́ lẹ́sẹ̀ but ọlọ́kùnrin kan challenge guy guy lóko wò pé bẹ́ẹ̀ ó lẹ́tún náà ní one or two tó fẹ́ sọ bọ̀bẹ́ challenge ẹ̀ ó náà ní gbogbo gbogbo ọmọ parẹ́ mo nínú àwògbà kí ló fẹ́ sọ wọ́n ti ó dà pé nǹkan mo sẹ́sì kó bí òun ló fà kí òfin lè rí nǹkan tó fẹ́ sọ sá um, but no problem sá. kò ṣe gbogbo okay Iwo wa obìnrin ò wá obìnrin tó bá ní kó má lá òbò nǹkan míì pé kò fẹ́ lá okó ẹ okó tí wọn ò bá lá kó lè rarin yè nínú òbò ó máa máa rarin kọsẹ̀ ní ẹyẹ a máa fò a máa forí sọ gini tọ́ọ̀ bá ti lá okó tọ́ọ̀ bá okó lílá máa fu fún okó strength ní agbára ni ọmú mímu máa ń fún okó ní strength ní agbára ni òbò lílá máa ń fún okó ní ó máa ń fún okó lágbára ni okó tí wọn ò bá ti gbé sẹ́nu kọ́ ńlá kó lè rarin yè ẹyẹ máa fò ó máa forí sọ gini á máa làrìn fẹsẹ̀ kọ́ ni á máa làrìn fẹsẹ̀ sí nínú òbò ni okó tí wọn ò bá ti gbé sẹ́nu kọ́ ńlá kò sáré yè fún kó lè jágun òbòyè kó lè ṣẹ́gun òbò bẹ́ẹ̀ ni àrìnkọsẹ̀ ló máa máa rìn okó tó ń ti gbé sẹ́nu arìnkọsẹ̀ ní kò lè rànìyè nínú òbò so ẹ má tọra yín hello. hello. hello wọ́n ti ní kí n máa fẹ́ yan ọkùnrin ní charles kẹ sọ̀rọ̀ mo ń gbádùn yín mo ń gbádùn yín. ẹ kú jọ mẹ́ta. njọ́ kan pẹ̀lú. hello emma esma mo ń gbọ́ program tẹ̀ ń ṣe ń sìn. Hmm. òun ni pé kò ń ṣe gbogbo ọkùnrin náà ni ó máa ń hùn láti tìyàwó ẹ̀ síta bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin ọkùn obìnrin mi náà ń ti ọkọ ẹ̀ síta. agreed but ní ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà sà ọkùnrin torí wípé tightness yóò kì í sí nínú òbò mọ́ lẹ́yìn tí obìnrin bá ti bímọ agree ó yẹ kẹ ẹ fẹ́ lọ dóbò ta fine but tó bá ti lọ ń dóbò tó tight wọn ò kí ń wò ìyàwó wọn mọ́ mo mọ tí mò ń sọ. ok ok ẹ dẹ́ ọ̀rọ̀ nǹkan tẹ̀ ń sọ lóòótọ́ ni but á jẹ́ kí mi sọ nǹkan fún yín bí ṣe wà yìí I'm a mo ò ní time but mo níyàwó sílé ìgbà míì tó bá ń wù mí bóyá ìgà bí ṣe wà ń bíṣẹ́ ẹ mọ̀ sometimes you read something that will boost your morale ó ti yẹ yín tí bá délé pé mo fẹ́ súnmọ́ ìyàwó mi kò ní gbà a lè mo tún máa bẹ̀ẹ́ ṣe everything kò ní gbà honest part of it i'm the kind of person i like sucking gbogbo obìnrin sùn kì í sọ́ọ̀kì kì í ṣe kí ló kẹ̀kẹ́ náà kò ní gbà gbogbo nǹkan yẹn èmi dẹ̀kẹ̀ èmi ráyè pé bóyá yàn ń fédè ó ń fẹ́lẹ̀ ó ń ṣe kí náà because òun kò ṣe pé religion náà aláwọ̀ pọ̀. bàbá ẹ ò dàn sá ẹ ò dàn sá hello. hello. sóbìnrin ló sọ̀rọ̀ àbọ̀kùnrin. ọkùnrin. kí lẹ fẹ́. ẹ jọ èmi ti ní experience rẹ ó pẹ̀lú ọkùnrin ló sọ̀rọ̀ ẹ gbóhùn sókè àgbọ́yín dáadáa. ẹ mo ti ní experience ẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ lálẹ́ yìí bí eré bí eré nǹkan tó lé mi kúrò nàìjíríà nìyẹn. <laughs> kí ló dé báwo lẹ ṣe ṣe é. mo rẹ́ǹtì lé ní ọwọ́ landlord mi ni bàbá yẹn dẹ̀ jẹ́ bàbá tó yẹ pé ọmọ nílẹ̀ ni ó ń talẹ̀ ó kàn láìkì mi gẹ́gẹ́ bí ọmọ. Hmm ó máa ń mú mi tóun náà bá fẹ́ jayé lọ tẹ́mi bá ti dé láti ìjọ máa gbé mi sínú mọ́tò ẹ̀ a máa jọ ṣeré lọ a máa jọ ṣe gbogbo ẹ̀. Hmm. èmi dàgbà pé bàbá náà máa ń jayé ta bọ̀ ìyàwó ẹ̀ yẹn náà ó ti wọ bóyá bíi fifty something èmi dẹ̀bi wà bóyá bíi thirty two gbà yẹn. Hmm. ẹ mọ̀ tó bá ti wá lọ tí má ti wá ní àbàbà kí ló ṣẹlẹ̀ ìyàwó yẹn dẹ̀ fine ó ní bì ó ní gbogbo ẹ̀ <laughs> èmi kàn máa ń wò tí ìyá yẹn nínú ilé ọ̀rẹ́dì ti bá kọjá bọ́sùkọ̀tà lèmi ń gbé. Hmm. àwọn máa ní kí n má dá lóhùn pé kò sí nǹkan kan kíní kan eléyìí ó ti darúgbó ti ṣe kíní kan àwọn ọmọ tó yàn yẹn lòún bá kiri àwọn ọmọ tó máa ní kọ́ mú three hundred thousand àwọn máa fún wọn ní half a plus kíní kan ní bàbá ń gbé kiri èmi náà bàbá yẹn ìyá yẹn náà dẹ̀ máa ọmọ mi kíní kan báwo ṣó wà pa ṣó jẹun ṣó ní kíní kan àwọn náà máa ń fún mi ní nǹkan ẹmọ ó kàn di ọjọ́ kan ẹ̀mí wá pé wúmọ̀ yẹn pé à ó dà pé ẹ̀yin àtọkọ yín ó máa ní nǹkan tí wọn fi ṣe báyìí ṣe báyìí ó wá ní kí n má dá lóhùn pé ìtòhùn ló ń ṣe kinní kan kinní kan à ókè o ní ẹ̀yin náà ẹ máa para mọ́ gbogbo aṣọ tẹ máa ń ró máyà yìí ẹ jẹ́ ìjẹ́ wútì ní ẹ ṣe gbogbo ẹ̀ màmá wa ní ókè o ṣe ọmọ táwa fọ̀rọ̀ gùn tó bá ti di lálẹ́ tẹ̀mí bá ti dé àmàmá wa sẹ́nu ọ̀nà mi àbáwo níṣẹ́ báwo ni gbogbo ẹ̀ kíníkan kíníkan ká tó wí ká tó fọ̀ èmi àti àdúrà wa àwọn ọmọ mẹ́rin ìyá yẹn bí fún bàbá yẹn ìyàwó kejì náà bímọ mẹ́ta obìnrin làwọn méjì mo fẹ́ẹ́ dó méje nù wọn. <laughs> nínú àwọn ọmọ yẹn. nínú àwọn ọmọ àwọn ọmọ bàbá ìyàwó bàbá náà àti ìyàwó bàbá ló ní ọmọ bí àwọn ọmọ yẹn ṣe mọ̀ ẹ́ kó dà pé ìyàwó bàbá ní ìkọ̀kọ̀ pẹ̀lú mi. ìfọ́nù hmm. wọn ló dà pé ó fura ìyẹn tó fura yẹn náà dẹ̀rẹ̀ ìyẹn ni mo kọ́kọ́ dúró. Hmm. wọ́n wá dàgbé wọn ro tẹ̀sẹ̀ láàrin ara wọn mi ò mú báàgì kánò ni mo gbà kúrò nàìjíríà. <laughs> kí ló dé ṣé gbà ṣé gbà tí wọ́n mọ̀. mo bá pọ̀ sí mi mo wá sí ọ̀rọ̀ because kí yẹn ti wá dàbí pé ṣé kò ṣe pé àwọn pípù yìí ń lò mí àbẹ́mi ní kíní kan because ah màmá yẹn náà no no no no àwọn ọmọ yẹn kò sí tó dàbí ìyá yẹn gan-an. Hmm. Hmm. kò sí tó dàbí kò sí tó dùn tó ìyá yẹn nu gbogbo wọn. ẹdọ ìyá dọmọ. sọ ọmọ ìyàwó gọ́tù forí kónú ẹ̀. tó <laughs> ìgbà tó. ọmọ ìyàwó lọ láti ní pé èèyàn kan wọ́n ní tó bá ṣe irú nǹkan báyìí tó bá ṣe àwọn ní ọmọ yẹn hmm, tó máa ṣe kinní kan ìgbà tí mo dẹ̀ ti wò ó bóyá ẹgbẹ́ mi gan ti fẹ́ ṣe kinní kan báyìí mi ò dágbére ṣé you are interested i love this. ìgbà yẹn pẹ́ pé mo ti wọ Europe wọ́n ti send three hundred thousand naira sí mi. Hmm. tó bá rí bí nǹkan ṣe rí ń bẹ̀ yẹn ó lè máa padà bọ́ lé wọn lọ́wọ́ ní jẹ́. tó o mẹ́ni ti ń ṣẹlẹ̀ ẹni tó bá kàn ló kàn ẹni tí ò bá ti mọ̀ kò mọ̀ hmm. èmi gan sin àti bóbìnrin gan sọ̀rọ̀ ìgbà tí mo dé Europe gan ẹ̀rù gan bà mí because gbogbo kí ni ẹ ti máa ń rìn bẹ́ẹ̀ báyìí pé ah ṣé kò jẹ́ pé mo tún máa kó sọ́wọ́ ń bì Hmm. Hmm. so mi ò ní nǹkan tí mo fẹ́ sọ púpọ̀ jù hmm. this is my first time to call you ma. thank you so much darling thank you. ṣẹ́rí ṣòyí kọ́ọ̀kan ah, ah, eh, tiẹ̀ tún ti ń dúró dè mí bí. hello. hello. ní ẹ̀pẹ́ yìí ti já. mo rí i pé danabis ti pè mí mi ò gbé. hello. hello good evening ẹ kalẹ. ẹ kalẹ ṣóbìnrin ni àbọ́kùnrin. ọkùnrin ló ń sọ̀rọ̀. ok mo ń gbádùn yín. i'm watching your uh, mo watch your program i like the program and it is very very okay. thank you so much. and similar things happen to me as well. Mm. then i was schooling ìgbà tí mo ń kàwé lọ́wọ́ ń gbà yín. Mm. so ẹ mọ̀. we need to prepare food all those things. ẹ sọ̀rọ̀ kó ṣàbẹ̀ tó lóko gidi ẹ sọ̀rọ̀ tó ṣàbẹ̀ tó lóko gidi lábẹ́ bẹ́ẹ̀ tó kó ẹ̀ sharp dáadáa. okay okay uh-huh. okay okay uh so bẹ́ẹ̀ nígbà yẹn tí mm-hmm. àwọn dáná you know this woman ó máa ń sọ pé ah, ah kí ló dé kí lẹ́yìn ṣe ti gbogbo ẹ̀ ń fi wọ́n báyìí all those things mo máa jẹ o so one day i just gave her food mo sá fún oúnjẹ ó náà ah, ọkùnrin ló ṣe oúnjẹ tó dùn tó báyìí nǹkan kan bẹ́ẹ̀ yẹn so ìgbà tó fẹ́ dábọ̀ padà wá dábọ̀ padà ní late hour around eleven thirty ọkọ̀ ẹ̀dẹ̀ ní ọkọ̀ ẹ̀dẹ̀ kì í gbélé rárá mm-hmm. so ìgbà tó máa dé ó ṣàwọn night gown everything was transparent ah, as a guy mo rò pé. Ah. ọmọ ọlọ́mọ náà gbéṣẹ́ wá ni. by time tí ó máa na bọ́ sí mi báyìí mo dì wọ́n bẹ́ẹ̀ ni mm. bí ṣe ṣe lọ nìyẹn wàhálà yẹn wá pọ̀ gan-an débi pé ní àárọ̀ báyìí ó ń bọ̀ nìyẹn ọ̀sán báyìí tó bá ṣáà ti gbúrò pé ní bọ̀bọ̀ ìwà ìrìn báyìí ó ń bọ̀ nìyẹn mo ti sọ fún àwọn pàdé mi náà pé ní ẹjẹ ká kókó ládùúgbò yìí ó máa yìí máa padà kó bá wa nìyẹn hmm. bá ṣe fi bẹ̀rẹ̀ lẹ̀ nìyẹn. so at times kése wípé ní àwọn ọkùnrin gangan we need to put ourselves in this thing but àwọn obìnrin gan wọn máa ń ṣe kíní yẹn débi wípé àwọn ọkùnrin gan we need to at least ẹni tí mo dẹ̀ sọ yìí kó sọmọ kékeré o ó dàgbà jù lọ́jọ́ eré dáadáa. Hmm. torí ọkọ wọn ò dó wọn dáadáa wọn ò dó wọn dáadáa ni. níbo tí iná àwọn ọkùnrin náà kì í ṣe pé àwọn ọ̀dọ́ náà ní pé wọ́n dáná àbí bá kan àwọn gángan kan ṣe pé wọ́n máa ń ní lẹ́mìí wípé àwọn fẹ́ ṣe kìíní yìí but at times ọ̀gbọ́n obìnrin bá ti gbé kìíní ẹ̀ wọlé. ẹ ó dàn sà ẹ ó dàn sà ẹ ó dàn sà ọkọ ẹ ó dàn. hello. hello. hello ma. hello danabit ẹ gbóhùn sókè. hello ma. hello yes ma ẹ gbóhùn sókè fáwọn kọ́sítọ́mà yìí. yes ma ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ o. yes ma yes ma láti iléeṣẹ́ danabi homes and properties ni o ó ní atúní pé ká tún wá ráwọn èèyàn létí nípa ilẹ̀ wa tuntun hmm. ṣé ń gbọ́ mi ma. à ń gbọ́ yín. nípa ilẹ̀ wa tuntun tó ṣe jáde uh, favour estate phase two so ó ń labẹ̀rẹ̀ promo ẹ̀ ní last week and promo yẹn ó kù one week báyìí kó o parí so oníká sọ ńlá nípa sọ fáwọn èèyàn pé one week ló kù báyìí and the promo price is one point five million so ó dẹ̀ jẹ́ two minute drive sí redemption camp and it's opposite christopher university. Mm. hello ma ṣe ń ah, gbọ́ mi ma. ọgbọ yìí fetefete. yes ma so ilẹ̀ yẹn kò kò kò ń ṣe pé ó pọ̀ kò pọ̀ rárá bọ̀ àwọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń rà náà wọ́n ti ń rà bọ̀ promo yẹn two weeks ni a dẹ̀ ti lò one week tán ó kù one week báyìí so ni mo ní pé ká sọ fún àwọn èèyàn pé ilẹ̀ yẹn ṣì wà pé wọ́n sì lè rà but fún one week promo ló kù báyìí which is one point five million naira per plot so and it's direct opposite Christopher University kò dẹ̀ ju two minutes drive lọ sí redemption camp so ni mo ní kí n wá sọ fún àwọn èèyàn then a ti sẹ́ndì àwọn dọ́kúmẹ́ǹtì yín. ó ní dọ́kúmẹ́ǹtì ilẹ̀ tèmi lélẹ̀ òun lélẹ̀ ilẹ̀ yẹn wọ́n dẹ̀ ti clear ilẹ̀ rà á kò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ ni kò ń ṣe Ra rà á eh, eh, fẹ́ǹsì rà á kò bẹ̀rẹ̀ wọ́n ò fẹ́ níbọ̀dì tó rà á ni wọ́n lè ra àwọn developer wà tó máa bẹ́ẹ̀ ṣe rà á kò kọ ni kò ṣe gbó kò sí gbó ń bẹ̀ rà á kò kọ ni ó tiẹ̀ tún ti develop ju phase one náà ó ti develop ju phase one lọ so ra kó máa kọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. bẹ́ẹ̀ni so ó ti develop dáadáa two minutes drive ní sí redemption camp àwọn tó bá mọ redeem camp dáadáa two minutes drive ní hmm. síbẹ̀ ó dẹ̀ wà opposite Christopher University ibẹ̀ láti máa yà wọlé so it's a dry land and ó dẹ̀ wà okay opposite Christopher University ibẹ̀ láti máa yà wọlé but two minutes drive sí redemption camp and promo price is one point five million naira ó ní promo price ẹ̀ one point five million naira so after one week tó kù yìí ń sìn a máa ní two point five million pa àwọn tó bá fẹ́ rà ń sìn kán tètè máa pe àǹtí Yínká kán dẹ̀ máa sanwó sí ọ̀dọ̀ wọn so wọ́n dẹ̀ lè pè mí náà hello ma. hello à ń gbọ́ yín à ń gbọ́ yín sà. yes ma eh, eh, so wọ́n lè pè mí náà wọ́n lè pe àǹtí Yínká wọ́n dẹ̀ free gẹ́gẹ́ bá a ṣe ń ṣe láti bíi more than two years báyìí ìyàn tó bá fẹ́ sanwó náà wọ́n lè sanwó sọ́dọ̀ àǹtí Yínká. ẹ pé nọ́mbà yín fún wọn náà nọ́mbà mi lélẹ̀ plus two three four seven zero triple four triple three one six. ẹ tún pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. plus two three four seven zero triple four triple three one six so wọ́n lè chat me up wọ́n dẹ̀ lè pè mí hmm. but between now and next week because I need just only one week báyìí fún promo yẹn tí promo yẹn bá dẹ̀ ti parí ó di two point five ni bẹ́ẹ̀ ni mà so àwọn tó bá fẹ́ rà sí èèyàn tó bá fẹ́ ẹgbẹ́ ọ̀dọ́ yín náà wọ́n sì lè rí so dry land ni èèyàn tó bá dẹ̀ fẹ́ kọ immediately wọ́n lè bẹ̀rẹ̀ sí ń kọ so ibi tó dáadáa dáadáa tó sún mẹ́kọ̀ọ́ dáadáa ni so ni mo ní kí ká tún sọ fún àwọn èèyàn àná àwọn tó bá sanwó tó san outside payment a máa ṣe corner piece ọ̀fẹ́ fún wọn lọ́fẹ̀ẹ́ tó bá ṣe máa ń ṣe nílé iṣẹ́ Danabid homes and properties nìyẹn so ẹ ṣe gan ma àwọn dẹ̀ lè máa pè yín náà àbí kàn máa ṣe chat yín kàn máa sanwó sọ́dọ̀ yín náà kò sí problem pẹ̀lú ẹ̀. ẹ ṣeun ẹ ṣe gan thank you ẹ ṣe gan ma ẹ ṣe ma now ẹ má bínú ṣó yìí ti ń gùn ó ti ń gùn sí ó ti ń gùn voice note tí mo ní mo fẹ́ play yẹn mi ì ní lè play ẹ̀ ẹ jẹ́ kó dọ̀la àǹfààní wà fún ìwọ tó bá sì fẹ́ pè mí tó fẹ́ fi ẹ̀dùnnú ẹ̀ wọ̀n ìwọ obìnrin tó bá fẹ́ pè mí kódà ìwọ obìnrin gan tó ọkọ ẹ ti fi threesome lọ ẹ àbí tó ti bá ṣe nǹkan kan àǹfààní wà láti pè mí láti send vo no mẹ má pè mí send voice note sí mi ẹ send voice note sí mi tó bá di lọ́la lágbára Ọlọ́run á continue iṣẹ́ òye ẹ̀rí pé ó ti pẹ́ ta ti wà lórí ẹ̀ ẹ má jẹ́ kí n gbé kọ̀ọ̀kan kan mọ́ tó bá di lọ́la àǹfààní wà fún àwọn ọkùnrin àwọn ọkùnrin láti sọ bí àwọn náà. kò dá nǹkan tẹ̀ àǹtí yínká kò dáa ọ máa pa wá wọn ti fẹ́ kú sínú ilé látàárọ̀. àwọn wo ló fẹ́ kú sínú ilé. àwọn tó bá fẹ́ pè mí tó bá di lọ́la àǹfààní wà láti pè mí lọ́la i mean láti send voice note fún àwọn tó bá ní nǹkan tí wọ́n fẹ́ sọ tó bá ẹ lè send voice note tó bá dọ̀la àá continue show yìí ti gùn and ẹ dẹ̀ mọ̀ pé ó bá ti ń gùn jù kò kí ó ti ń rẹ̀ mí báyìí ẹ mọ̀ pé <laughs> <laughs> morning service la máa ń ṣe láàárọ̀ on the time for tomorrow program. hello. hello. hello. hello. hello sis à ń gbọ́ yín mà. ẹ ẹ káalẹ́ àti nǹkan irọ́ mo pè yín gbà tí mo fẹ́ gbà tí mo fẹ́ pè náà mo á rí pé ẹni ká túmọ̀ pè mọ́ mo fi pa. náà ó yá ẹ pè mo ń gbádùn yín. mo gbọ́ mo bọ́ sórí ètò náà nísìnyí mo gbọ́ ètò náà irú ohun tí ẹ sọ lálẹ́ yìí ó ó jẹ́ ohun tó ṣẹlẹ̀ sí èmi rẹ̀ ó ti ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ ní sọ ní báyìí báyìí ẹ̀hẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀. forty years old mo ní àmọ́ n bá sọ fún yín pé n gbádùn oko hmm. ẹni irọ́ mo pa hmm. mo lọ́mọ méjì hmm. mẹ́ èmi ń jẹ́yàn kan bọ̀ peter ṣe tọ́ mi gbàtẹ́ èyí lè kọ gèrè mọ́ oko ẹ̀rì mẹ́ mo fẹ́ràn pé kí yàn lá mi àmọ́ ọkọ mi yìí lè ṣe mọ́kọ̀. Hmm wípé ọlọ́run kọ̀ hmm. kò dáa kò ṣe kinní àlọ́ pé tó bá tó bá bá mi lò pọ̀ mi ìrírí àdùn tó bá ṣe tán tó wọ ká ìgbà yẹn lèmi máa fi ọwọ́ pa bẹ́ẹ̀ àbí ń gbé pílò hmm. tí ń gàn bímọ títí àbí ń gbé ń gbé tẹlifóònù ńlọ wo àwọn ìnílérí ẹ̀ hmm. tí ń fi ń fi dá mi mo mọ̀ ṣe kì í mọ̀ ẹ̀rí mo wà bẹ́ẹ̀ títí àmọ́ ọdún tó wá lọ yìí mo wá pinnu mo ní irọ́ n lè mọ n lè mọ bá ìgbésí ayé náà lọ bẹ́ẹ̀ hmm. títí títí lọ ẹ̀rí mo wá ìrìnàjò kan nítorí kínní kan rí nílé sọ bóyá àwọn èèyàn bá mọ ohun mi ẹ̀rí mo sáà rìnrìn àjò ṣá mo hmm. kò ní ẹ̀gbẹ́ ẹ̀. Hmm. mo á rí pé àwọn ìwà tí ò dáa kan ń fi máa hàn mo sì ti pinnu pé ọkùnrin mi ò ní gun eré mi hmm. ẹnìkan tí mo bá fẹ́ náà ni ló gun eré mi hmm. mẹ́mu á rí pé ó dáa pé ó ń wọ́ ọmọ ń ṣe kínní èmi sì tún lè bímọ mi ìfikún mọ́ ẹ̀rí wá ń fẹ́yàwó mi mo ṣe bíi tó ọdún méjì gbowó oúnjẹ kò fi ránṣẹ́ rí òun ò náwó ni gbàtí wàá fi agbọ́ wáyàwó mi ò fẹ́ bímọ mi ẹ̀rí wànà èmi tí mo fi bí panú tí mo fi ń sọ pé kò ní kò ní kò ní ẹ̀yin ẹ̀ tó wá ní nìsín ìyàwó ló tún wà lọ ń gbé wa ṣe bó tẹ̀gbọ́n fún mi ní ẹ̀tọ́ mi náà kó tó lọ gbé yìí nìwà mo tún wá máa ń fara ń pé kì í ṣe pé mò ń gbádùn bẹ́ẹ̀ kò sówó kò sífẹ̀ẹ́ kò sí kankan mò ń ferí ti pé kí n sáà máa dúró tì kí láyé tí mo tún fẹ́ kó dúró tì kí gbọ́ kí n lọ sí kí ẹni tó bá fẹ́ la fún mi kó kó láì pé mi gbádùn pé kán la mi dùn pé kán kán. ó dóyin lọ. kán ẹ ẹ ẹ lọ́rọ̀ kan ṣá ẹ wá ti wá rí. mo bá fi ṣe kínní o mo bá fi ọmọ fi lọ mi mo má kọ̀ mo bá gbéra mi kalẹ̀ ẹ̀rí wọ́n bá la fún mi ah, èmi náà bá fi gbádùn ẹjọ́ náà àtijọ́ náà báyìí gbogbo tẹ fẹ́yàwó mi ò tẹ sọ̀kan kan kọ̀tẹ̀. ta ló wá ń la fún yín sìn. ẹ mà ẹ rí nọ́mbà tí mo fi pè yín. ẹ mo rí ṣé ní. èyí kan ni ẹ mọ́tà àwọn ènìyàn ò yí fẹ́ ṣerú kan bẹ́ẹ̀ ẹ rí. mo sọ fún pé mi wá pé kó dó mi àti ìrírí adùn ẹ̀jú bẹ́ẹ̀ náà lọ kò wù mí ẹ rí donc pàṣẹ ìgbà tí mo wá kékeré èèyàn kan poste ni donc du coup kì í wù mí kó àyè sọ ṣé òyìnbó yẹn sí ó kàn máa ń la yín ni. ẹ máa la mi ẹ ló fọwọ́ pa mí lára ló la mi. ṣé máa ń sanwó fún tó fi máa ń la yín ni. eré o eré o lọ́fẹ̀ẹ́. ó kàn máa ń la yín kò kí ń doyín. kì í dó mi. báwo lẹ ṣe máa ń ṣe é tó kọ ẹ̀pọ́ kọ̀ máa láyé ṣé kò lóko ni. ó ń lóko mẹ́kò iṣẹ́ ìtọ́gidi kan náà ló wà lábẹ́ ìpè náà tí wọ́n mú. <laughs> bọ̀ ó ṣàkọ̀ máa láyín so tó bá wá láyín ṣẹ̀ṣẹ̀ ṣé ara yín máa ń wálẹ̀ tó bá láyín ṣó máa ń fún yín lówó àbẹ́yìn lẹ́ máa fún lówó ara mi máa ń wálẹ̀ irọ́ kì í fún mi lówó ẹ̀rìn ara ló wà á ló gbé mi Lolo ẹ̀rí àṣìrèké àwò àwò èlé àṣekínní ẹ̀rí wọ́n máa ń ṣe kínní kò mo máa ń mo gbádùn ẹ̀ṣá ẹ̀rí sọ pé gbogbo ọdún tí mo ti wà lé ayé àṣẹ ìkan wà ń bẹ̀ tí mi mi mi tọ́wò rí pé kínní ẹ̀rí dọ́kì mo ó pé fún mi bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí ó pé fún mi bẹ́ẹ̀ mẹ́ẹ́ kì í ṣe ohun tí ó wù mí wàhálà tó ń pé ah, báwo ni ṣe gbà nísìn tèkìní hmm, ṣé wàá kú báyìí tí gbogbo èèyàn bá ń sọ̀rọ̀ oko àódó mi mo gbádùn ẹ̀ mo ṣe kinní mọ́ òun pé gbà olè mi wàá gbádùn ẹ̀ mo fi ní ah, ohun tí mo fẹ́ràn kí mo dáhùn wò bóyá tí ló bá rí àdùnnú ẹ̀ hmm. bá rí àdùnnú ẹ̀ mo ní tò ẹ̀rẹ̀ hmm. ọkàn mi fi ṣe hmm. kíní mẹ ẹ má jẹ́ kankan tí máa ṣe lẹ́mí lẹ́mí mi kọ ẹyin wọn fẹ́ wọn fẹ́ la yí pa ni nǹkan tó máa wà lábẹ́ ti yíyí strawberry ló máa jẹ́ wọn fẹ́ la yí pa ẹ beautiful bàjẹ́ strawberry ló máa wà lábẹ́ yìí alalala ìyá rẹ. ọba <laughs> ah, ah, tún láìsí jókòó sí ẹnu ẹ̀ pápá ẹ̀. ẹ tún fòbò lálẹ́nu wàláì kò wò lálẹ́ nu ọkẹ́ fi ká ṣe ẹ̀mọ́ gbọ́ fún ní pápá eré ìdọ́kẹ́ tó ṣe kínní. Ah. ẹ ṣe jàre anyway mo mọ̀ pé kò wù yín kí n lọ wọ ẹjẹ́ ń lọ mi ní sọ time tí màá ṣe ṣó lọ́la ń gàrà <laughs> ẹjẹ́ ń gàrà mi ní láti sọ time ẹ̀yin ni kẹ́ máa wá mi nà <laughs> ẹ ti mọ̀ pé morning service ni ẹ ṣáà mo bá ṣe máa ń ṣe service gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra t-shirt dance mi àbí tẹ́ bá fẹ́ ra ticket àbẹ fẹ́ ra fish cap ẹ pè nọ́mbà yìí zero nine zero nine one two zero zero zero four six seven zero nine zero nine one two zero zero zero four six seven zero one i mean zero nine zero nine one two zero zero four six seven ẹ pè nọ́mbà yẹn gbogbo ẹ̀yin tẹ fẹ́ participate tẹ fẹ́ ra t-shirt tẹ join àwọn tó máa èmi ò mọ̀ nǹkan kan ẹ̀yin ni kẹ́ bá sọ̀rọ̀ bọ̀ gbogbo ìwọ tó bá ní interest láti ra t-shirt pè nọ́mbà yẹn àbí kò pè um, Julie King Productions lórí plus two three four zero eight zero nine four five four two thousand plus two three four eight zero nine four five four two thousand or plus two three four 909 1200467 ẹ pè wọ́n fún t-shirt ìwọ tó bá tún fẹ́ bá mi ṣe business ní Naija bóyá o fẹ́ kún wọn o fẹ́ o ní business o ní deal o ní kọ̀kọ̀ o ní eh, endorsement o ní anything tó fẹ́ bá mi ṣe àwọn numbers tó máa pè náà nìyẹn mi ní anybody dúnàdúrà àwọn numbers tó máa pè nìyẹn àwọn àwọn Judy King Productions pé number yẹn plus two three four eight zero nine four five four two two thousand plus two three four four eight zero nine five four two thousand or plus two two three four nine nine zero one zero 90 91 200467 tó bá fẹ́ ra t-shirt To bá fẹ́ ra èmi ò mọ nọ́mbà yìí o Fẹ́mi ta leleyi Fẹ́mi authority irọ́ ló pa o ẹ jẹ́ mi fi ẹ bá mi fi ẹ bá mi fi comments about Fẹ́mi authority yẹn kan jẹ́ kin ẹ jẹ́ kin delete ẹ ẹ bá mi fi number si o lé ní ẹ fi ẹ bá fi nǹkan sábẹ́ kan jẹ́ kin block e kúrò lórí ìkànnì yìí ẹ bá fi ẹ fi message abẹ́ Fẹ́mi authority kẹ́ jẹ́ kí block e. So ba fẹ́ ra t-shirt abo fẹ́ o fẹ́ wà involve àbò fẹ́ ní nǹkan kan no àwọn numbers tó máa pè nìyẹn no e bá mi kọ comment sábẹ́ comment e. ẹ jẹ́ kí block e. Kuro lori line o lè ní Fẹ́mi authority hello. hello. yeah. hello. hello Yami. mi. so ẹ bá mi fi comment sábẹ́ Fẹ́mi authority yìí kẹ́ jẹ́ kí n block ẹ off so tó bá ti fẹ́ ṣe any business pẹ̀lú mi àbò fẹ́ t-shirt àbò fẹ́ ra face cap fún event yẹn ẹ pè àwọn numbers tí mo pè sílẹ̀ yẹn Fẹ́mi authority ẹ bá mi pè ẹ bá mi fi numbers sábẹ́ ẹ mm, ẹ bá mi fi eh, comment sábẹ́ ẹ uh, dancing board mo ti, post ẹ̀ náà wọ́n fẹ́ ṣe welcome dance for Yinka TNT Eh, eh, Julie King Productions òun ni wọ́n fẹ́ ṣe so ẹ pè wọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ je fans mi tó bá mọ rẹ̀ ní fans mi ó bá mọ rẹ̀ ní fan mi ó ń láti wà ó láti wà ń bẹ̀ ẹ láti wà ń bẹ̀ you have to be there so ẹ̀yin tẹ́ bá jẹ́ tèmi gangan ẹ láti wà ń bẹ̀ ẹ jẹ́ máa fi sí ìṣe àlọ́ ń máa padà wá ní ọ̀la àṣemọ́ní service màá lè play other voice note ìwọ tó bá dẹ̀ sí ní nǹkan tó fẹ́ ṣe ẹ̀ pẹ̀lú mi náà please má hesitate láti send voice note sí mi àríra aláyà àtàlàfíà sabarikolo.com gbogbo ẹ̀yin tẹ́ ń register ẹ continue láti máa register gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí mi náà ní nàìjíríà tẹ́ dẹ̀ fẹ́ ẹ continue láti máa register bẹ́ẹ̀ ire o ó dàbọ̀.